Admission, admission, admission. Bismillahirrahmanirrahim. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní Darusalafiya School Ìbàdàn Nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú. Ìtìdà iyá, ìdàdíyá àti sànàwíyà Monday to Thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́. Part time ní Saturday àti Sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan ọ̀sán aago mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ní ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes dẹ́rù sàlàfíà school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off àkànrán road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala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 òun ni ọba tó ṣe ẹ̀sìn Islam ní ẹ̀sìn tó jẹ́ ọ̀ranyàn fún gbogbo ara ayé kọ́wọ́sá ní awwalil khalq ila akhiri láti ìgbà tí aláwọ̀ ti bẹ̀rẹ̀ sí dá ẹ̀dá títí yóò fi dá ẹnìkẹyìn aláwọ̀ ṣe ẹ̀sìn Islam ní ẹ̀sìn ọ̀ranyàn tó fọwọ́ máa ṣe láti máa jọ́sìn wọn lọ subhanahu wa ta'ala. torí pé àwọn ọmọ tó ẹsẹ̀ dé ń sìn àwọn ọmọ eléjeléje àwọn ọmọ ẹlẹ́bọ kékeré wọ́n sọ ìsọkúsọ tó pọ̀ gan. nínú àwọn ìsọkúsọ tó ń sọ onígbà ànábì wa Muhammad sallallahu alaihi òun ló mú ìsìlámù wa àjẹwàbùlà ìrọ̀lù ànẹ́bì kan ló mú islam wá àbí ká sọ pé ànẹ́bì kọ́kọ́ òun kọ́ lẹ́ni àkọ́kọ́ tó mú islam wá gbogbo àwọn al-anbiya wa rusul gbogbo àwọn ànẹ́bì àtàwọn òjíṣẹ́ ṣáṣíṣájú rẹ̀ kulluhum ja'u bil-islam gbogbo ọkọ wa tán mú islam wá wọn àdẹ̀tí ẹ̀sìn kankan tó yàtọ̀ sí ẹ̀sìn islam aláwòdẹ ńlá kankan fọ wọn lọ́rùn ní ẹsẹ pé kí wọn máa ṣe bí wọn sọ sí ẹsẹ islam oyin ṣẹlẹ bọ oyin ṣe kékeré ẹsẹ wọn náà ṣe jama ẹsẹ islam gbogbo àwọn ànábì ọ̀dà àti àwọn òjíṣẹ́ nínú àwọn tó ń mú islam wà náà lànàbí wa mẹ́jọ wa òun kàn jẹ́ ànábì ìkẹyìn gbogbo àwọn òfin tí aláwọ̀ ṣe àtúnṣe rẹ̀ yóò jẹ́ sàrọ́ yóò kọ́ àlìdá àwọn òfin tá a fi máa lo ayé lọ torí pé kò ní sí àdébí ní ìmọ̀lẹ́yìn àdébí ọ̀sán lọ́yìn òun ni àwọn àṣìṣe wá fún látọ̀dọ̀ àlọ́ yẹtùkú nǹkan olókọ́ bẹ̀rẹ̀ láti mọ ìsìlámù wa ara o ó gba àwọn ànábì kan ta ànábì Adam Islam ló ṣe ànábì no Islam ló ṣe gbogbo àwọn ànábì tóbidó ànábì Yusuf ànábì Ibrahim gbogbo ọkọ ta Islam ló wọn ṣe ẹ àánú ẹ̀yin ọmọ léjeléje ẹbọ tẹ́ ń ṣe tẹ́ ń pè pè síbi pé ká máa padà síbi òòṣà ká máa bọ òkúta ká máa bọ ogi ká máa bọ omi àánú yín ṣe ní ẹ mọ́ lọ kú síbi rẹ̀ dèdè alọ́lẹ̀ wà máa arsalna min qablika min rasul illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'budun ìgbà tí Allah nìyẹn nínú Suratul Anbiya ayah twenty five alọ́niwọ̀ máa àrùsọ́lẹ̀ ní kọ́bìnìkà ní rọ̀sọ̀lẹ̀ ìlà nóòhì ilé ìhì ànáhùlá ìlànà ìlà àná fàbùdó gata lọ sọnù sọ́ọ̀tù làǹbí àyà 25 ni alọ́niwọ̀ ànábì wà máa àrùsọ́lẹ̀ ní kọ́bìnìkà ní rọ̀sọ̀lẹ̀ mi ìran ẹnìkan kan rí nínú gbogbo àwọn òṣìṣẹ́ tó ti ṣáájú tiẹ̀ alóhùn bá nàbí sọ̀rọ̀ báyìí ní ìran ẹnìkan kan rí ní gbogbo àwọn òṣìṣẹ́ tó ti ṣáájú rẹ̀ pápátá ìlà nóòhì ìléyìí ànáhùlá ìlàhà ìlà ànáhùn àbùkù àyàdúgbò ẹgbẹ́ nǹkan tẹ̀mí aláwọ̀ fi máa ránṣẹ́ sí wọn òun ni wípé kò sí ẹlòmíì tó tún tọ́ ẹ máa jọ́sìn fún àyàfi èmi aláwọ̀ nìkan fàbùdù èmi náà nìkan ẹ máa sẹ̀ hadawal islam wọ́n tán pè ní islam náà nìyẹn ibadatullahi wahda ìmọ̀ jọ́sìn fún Allah nìkan ṣoṣo láì ní jọ́sìn fún nǹkan mi. eléyìí ń tọ́ka sí pé Islam ní gbogbo àwọn ànábì mú wa kò sí ànábì mi tó túmọ̀ ẹ̀sìn mẹ́wàá mọ́ ó kẹjá wa ànábì Ibrahim alayhi salatu wassalam ànábì kan ló pé Ibrahim alayhi salatu wassalam alóò ní idh qala lahu rabbuhu aslim nígbà tí olúwa rẹ̀ ń sọ fún lọ́sọ̀ fún ànábì Ibrahim pé aslim gba islam kò ṣe islam nígbà tí a lọ sọ̀rọ̀ náà kí ló wí qala aslamtu li rabbil alamin ẹ̀dínlẹ̀ qala aslamtu li rabbil alamin ànábì ibrahim sì dá aláwọ̀ lóhùn pé islam náà ni mo ń ṣe ó ti gba islam òtúpa ti ṣẹlẹ̀ láti máa jọ́sìn fún aláwọ̀ nìkan tó sọ li rabbil alamin ta ni mo gbà fún tí màá máa sìn òun náà ni Rabbil Alamin ọba tó dá gbogbo ẹ̀dá tó dẹ̀ ń rí gbogbo ẹ̀dá. ó túmọ̀ sí pé ànábì Ibrahim alayhi salatu salam, islam ló náà ṣe Suratul Baqara àyà one thirty one òun nìyẹn Suratul Baqara àyà one thirty one òun the same thing ànábì Nuh alayhi salatu salam, ànábì wo ànábì Nuh alayhi salatu salam, islam ló náà ṣe ìsìlámù ló ń ṣe alẹ́ òní wà òun bíi tu alẹ́ òun pa mí láṣẹ alẹ́ òun gbẹnu àníbí ní sọ̀rọ̀ bá ó ní wà òun bíi tu alẹ́ òun pa mí láṣẹ alẹ́ àkó nàmínẹ́lì mùsùlùmí kì í jẹ́ kan nínú àwọn tó gba ìsìlámù ìtúnpè ní ìsìlámù ni pé ní alẹ́ òun nìkan ṣoṣo wọ́n ti ẹlòmíì wọ́n dùn ogún pẹ̀lú alẹ́ òun lọ́pẹ́ ní ìsìlámù yẹn ànábì nóhù náà òun náà ń tọ́ka pé ó ń tọ́ka pé islam ló ṣe alo ni wa umirtu an akun min almuslimin alo pa mí láṣẹ kí n jẹ́ kan nínú àwọn mùsùlùmí ní sọ́tù Yunus aya seventy two ó di ànábì mélòó mùsùlùmí wa lẹ́yìn ìgbà tí mo ti ń gbogbogbò wa ní sọ́tù Bakara aya wa thirty one tí mo Ibrahim wa tí mo ànábì Nuh alayhi salatu wa salam the same thing anabi yusuf alayhi salatu wa salam òun náà ń bi Allah subhanahu wa ta'ala tó wà Allah tawaffani muslima wa alhiqni bis-salihin òun náà sọ bẹ́ẹ̀ tawaffani muslima ìwọ Allah tó bá fẹ́ pamí pamí sórí islam pamí sí mùsùlùmí ni o wa alhiqni bis-salihin kó o dẹ̀ lọ dà mí máwọn ènìyàn rẹ̀ tó jáwọn àtiwájú mi táwọn náà ti kú sọ́tù Yusuf aya one oh one ó nìyẹn the same thing mẹ́líkàtù sábà ọba sábà táwọn yẹn máa ń pè ní balùwẹ̀ ọba ìlú sábà mùsùlùmí lò náà ìgbà tó nà dọ́dọ̀ anabi Ibrahim pẹ̀lú ìtàn tó sopọ̀ wọn lẹ́yìn tó dọ́dọ̀ anabi Sulaiman tó náà débẹ̀ ẹlẹ́bọ ni màmá yìí tẹ́lẹ̀ òòrùn náà ń bọ̀ àtòsùpá gẹ́gẹ́ bí àwọn mele eléńjẹléńjẹ yìí náà ṣe ń ṣe àwọn náà ń pè wá síbi ká padà ká mọ bọ oòrùn ká mọ omi àgbákò ká fi àlìháyò yìí o ọba tó dẹ́ẹ̀dá tó ń rí ẹ̀dá tó fún wa níjẹ̀mú òun ló fún wa nírúgbìn nínú ilẹ̀ òun ló mú rúgbìn jáde fún wa òun ló dá òun ló mú jáde níjọ́ tó fẹ́ mú jáde òun níjẹ́ kọ́ máa ń dàgbà tí ogun àfi gírígírí gbà báyìí wọ́n ní ká fi ọba yẹn lẹ̀ ká máa bọ̀ lọ́dọ̀ òkúta ká máa bọ̀ lọ́dọ̀ igi ká máa bọ̀ lọ́dọ̀ omi òun ní ká wá máa sìn. ẹni tó ń pè wá sí báyìí ọba sábà yìí táwọn èèyàn pè ní palikisu yìí ní ọba yẹn ìgbà tó náà bọ oòrùn tó ń bọ òṣùpá ànábì Sulaiman alẹ́ sọ́lá dọ̀tà òun ló wá rọ́ sálà rẹ̀ wá kọ́ lẹ́tà sí gbogbo yín náà lẹ́sìn gbọ́tàn ẹ̀yẹ tó rán ẹ̀yẹ húdíhúdí táwọn yẹn pè ní húdíhúdà ó dẹ̀ drop lẹ́tà yẹn fún ànábì sùlẹ̀mọ́ dẹ́ni kó máa bọ̀ wá sọ́dọ̀ ìgbà tí ọba yìí arábìnrin tó dọ́dọ̀ ànábì sùlẹ̀mọ́n kí ló náà sọ ó ní wà àtìlámùtù máa sùlẹ̀mọ́n ó ní mo gbàfà mo di mùsùlùmí pẹ̀lú tani pẹ̀lú sùlẹ̀mọ́n lillahi rabbil alamin ẹ̀wọ̀n tó náà tó sọ ẹni tí mo gbà síláàmù fún òun náà lìlá Allahu Rabbil Alamin ọba tó dá gbogbo ẹ̀dá tó dẹ̀ ń rí gbogbo ẹ̀dá gbólóhùn yẹn ta lẹ fẹ́ fún gan sísan gbóyin lẹ fẹ́ fún ni abẹ́fẹ́ fún ọya àbí sùn lẹ fẹ́ fún àbí ta lẹ fẹ́ fún nínú àwọn òṣàwé tẹ́ǹsì káàkiri ta lẹ fẹ́ fún náà Rabbil Alamin ọba tó dá gbogbo ẹ̀dá tó ń rí gbogbo ẹ̀dá ta ni ìròyìn yẹn ta lẹ fẹ́ fún nínú gbogbo àwọn òòṣà àkúnlẹ̀bọ àti àdáyébá tẹ̀ ń pè tẹ̀ ń bọ káàkiri. ìgbà tí ọba yìí náà sọ nìyẹn mọ́líkọ́tù sọ̀rọ̀ ọba sábàì nítorí náà sọ ni pé wà á sílámù tó máa ta ni máa Sulaiman ó gba ìsìlámù yẹn tó kù nù ẹbọ rẹ̀ ti ń ṣe ó gba ìsìlámù pẹ̀lú Sulaiman ànábì Sulaiman ní báwí yẹn o ó wá ń sálò ó gba ìsìlámù fún lillahi rabbil alamin ọba tó dá gbogbo ẹ̀dá pátá kéṣẹ̀ déyàn nìkan o gbogbo ẹ̀dá Rabbil alamin òun náà ní tó ń tọ́jú wọn náà òun ló dá wọn òun ní tọ́jú wọn nínú sọ́tù nàmlì nìyẹn àyà fọ̀tìfọ̀ òun náà sọ bẹ́ẹ̀ àwọn sáhárọ́tò fìrà áwòn gbogbo yín lẹ́mọ̀ fìrà áwòn àbí àwọn onídàárín táwọn náà bá padán bíi táwọn ọmọ eléje eléje yìí náà lẹ́pẹ́ ẹlẹ́pọ̀ làwọn náà jọ náà lọ onídàn rẹ̀ ni wọ́n wọ́n pọ̀ gan. ìgbà tó ti pé ìjà ṣẹlẹ̀ láàrin ànábì Musa ànábì Musa àti Firaun tí alọ́ wa fi títóbi rẹ̀ tó fi hàn wá tí àwọn sáhárọ́ tó Firaun náà yìí àwọn tó jẹ́ àwọn alágbègbà rẹ̀ àwọn onídàn Firaun náà táwọn náà padà wá rí pé islam lọ́nà lóòótọ́ wọ́n sì jẹ́ ọmọlẹ́yìn dání ọmọlẹ́yìn fìràwọn ẹlẹ́bọ kan ni wọ́n tẹ́lẹ̀ ìgbà tí wọ́n á débi tí wọ́n ti jà pẹ̀lú ànábì musa alayhi salatu wa salam táwọn náà wá rí títóbi Allah wọ́n rí agbára Allah subhanahu wa ta'ala bí ogun wọn ti gba ìsìlámù yẹn gbogbo àwọn sanjẹ́ ọmọlẹ́yìn fìràwọn náà sanjẹ́ àwọn tí wọ́n bá wusẹ́ sanjẹ́ onídàá rẹ̀ bí wọn ti gba ìsìlámù yẹn kí làwọn náà sọ ọjọ́ náà lọ wọ́n ní rọ́bàná àfúrẹ́wò àléyìnà sọ́dẹ̀rọ̀ wọ̀tàwáfàná mùsùlùmí táwọn náà sọ ọjọ́ ìwọ olúwa wa o àfúrẹ́wò àléyìnà sọ́dẹ̀rọ̀ ìyà títí làwọn náà fi ń jẹ wáyì àbí tí ó fi jẹ wáyì fún wa ní sùúrù o ká lè ní àtẹ̀mọ́ra rẹ̀ ká lè ní àtẹ̀mọ́ra rẹ̀ ká má tó padà sínú ẹbọ mọ́ wọ̀tàwáfàná mùsùlùmí tó bá sì fẹ́ pa wá náà dákùjọ pa wá sí kíni pawá sínú islam pawá sínú islam kò sí wá ní mùsùlùmí ibẹ̀ ni kò pawá sí sọ́tìlì àárọ̀ àyà one twenty six yẹn. gbogbo eléyìí túmọ̀ sí pé islam ni ó wà láti ìgbà tá a lọ sí dáyé ẹ̀sìn ẹbọ kámọ̀ sí òòṣà kámọ̀ sí gègé ti àbáláyé islam ni àbáláyé àsìkò ànábì Nuh alayhi salatu wassalam àsìkò ẹni ẹbọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kò tí ẹ bọ tẹ́lẹ̀ anabi adam aleyhi salatu wa salam kì í ṣẹlẹ̀ bọ kò bọ gírí kò bọ pẹ̀lú ni alọ náà ní ẹsẹ àsìkò anabi nù ni ẹ bọ tẹsẹ bẹ̀rẹ̀ gbogbo ẹ̀dá aláwọ̀ dẹ́gbẹ̀ẹ́ wa nù Kùránì tó gbólóhùn pé ìtẹ̀sẹ̀ àdáyébá tòsí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ yín lẹ́ ń Islam gẹ́gẹ́ lè dàn àdáyébá ẹ̀sìn àdáyébá ẹ̀sìn ká máa bọ́gí pọ̀pọ̀ ẹ̀ ẹ̀sìn kan ní dínú tọ̀ọ̀rì ẹ̀sìn tó sẹ́rí láàrin méjì that is why jab ladun abad rọdí allah anhu sàbí yu jẹlí sàbí pàtàkì ló fi sọ yìí pé allah subhanahu wa ta'ala ilé ayé ìgbà tó dáa ó ní gbogbo wọn kulluhum ala islam fún odidi sẹ́ńtírù mẹ́wàá ọdún mélòó ni sẹ́ńtírù kan hundred years sẹ́ńtírù mẹ́wàá hundred times ten èló ni ó jẹ́ one thousand years odidi one thousand years ni orí ilẹ̀ yìí ti wà orí ilẹ̀ tá a wà ilé ayé yìí onígbòlóhùn àlẹ ìsìlá gbogbo wọn jọ náà lọ ìsìlámù gbogbo wọn ṣe kò sí ẹlẹ́bọ ẹyọ kan báyìí ẹlẹ́bọ ẹyọ kan báyìí kò sí lórí ilẹ̀ fún odidi ọjọ́ mélòó one thousand years bóò ní ní ìṣẹ̀ṣẹ̀ṣẹ̀ á jẹ́ ìṣẹ̀ṣẹ̀ bóò ló ti jẹ́ ẹ̀ṣẹ̀ àdáyébá bóòlẹ̀ ti ń dáyébá tẹ́lẹ̀ bọ́lá lọ́hùn ni ó tètè tẹ́lẹ̀ bọ́lá bí ádámù ni tálá o wọn àmọ́ nǹkan ti ń jẹ́ bọ́ fún odidi one thousand years àsìkò ànábì Nuh òun ni àwọn ìjọ rẹ̀ àwọn anádẹ́bọ̀lẹ̀ alóòdẹ́ sọ bó ṣe fà á tọ́fi dálẹ̀ ànábì wa Muhammad náà sọ nǹkan tó fà á tọ́fi dẹ́bọ̀lẹ̀ wọ́n ní àwọn ẹni eré márùn-ún lásìkò ànábì Nuh gbà ẹ̀ ẹni eré làwọn márùn-ún ṣe wáàsí fún wọn máa ń pè wọ́n síbi tawhid wọ́n máa ń pè wọ́n síbi ìmọ̀lọ́ọ̀lọ́kan wọ́n náà máa ń pè wọ́n sí ìyẹn mélòó ìyẹn márùn-ún gbogbo wọn lásìkò ànábì Nuh láwọn ìjọ ànábì nù àwọn tá a lọ́wọ́ rántí ẹni lè ń gbọ́ wọn wọ́n dẹ̀ kú sórí dáadáa ṣèyítán olókọ́sì ìtẹ́bọ sórí ilẹ̀ kò sí ẹbọ tẹ́lẹ̀ ó ti di one thousand years ìbàdí ṣèyítán wá wá láwòrán èèyàn ó wá ń sọ fún àwọn ìjọ ànábì nù yẹn pé àníṣìbò ìlà majalisihim allati kanu yajlisuna alayha àwọn ẹni lè tán kú yìí ẹ má gbàgbé wọn báyìí ó ń sọ fáwọn ọmọ lẹ́yìn ànábì ni ó ẹ má gbàgbé wọn ẹ má jẹ́ wọn kú lákùnrin báyẹn ẹ mọ èrè ìdábọ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn o ẹ mọ èrè tó jọ wọn kẹ ẹ mọ síbi tí wọn máa ń jókòó sí nígbà wà láyé náà ẹ má bàa ṣe kí ni ẹ má bàa gbàgbé wọn. bàbá àlù àwọn náà dẹ̀ fi àyè màkà wọn ti ṣe bẹ́ẹ̀ wọ́n á lọ mọ èrè tó jọ àwọn ẹnìyẹn náà wọ́n demonstrate wọn àwọn náà wọ́n rí orí bíi èrè ń sìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn school míì tó jáwọn public schools ẹ̀ rí èrè mi lè gbéwèé dání mi lè gbá bọ́ọ̀lù tó gbé síwájú ẹ̀ ẹ bá dé ọ̀pọ̀lọpọ̀ àwọn roundabout nínú àwọn ìlú míì ẹ máa rí èrè ń bẹ̀ ẹ bá dọ́dọ̀ àwọn àyè míì wọ́n ti bẹ́ẹ̀ fáwọn player wọ́n ti bẹ́ẹ̀ fáwọn oríṣiríṣi àwọn èèyàn gbogbo nǹkan yìí nǹkan burúkú ni kò dáa kò dáa ní sẹ̀dá ìpìlẹ̀ nǹkan tó bí ẹbọ náà nìyẹn ṣùgbọ́n wà lámì yóò báyìí ṣèyítọ́nù sọ fún wọn jọ náà lọ́ọ́ pé ká máa sìn wọn kí ni ẹ̀tàn tó fún wọn bíi pé ká má bàa gbàgbé wọn ẹ̀tàn ni ṣèyítọ́nù gbọ́n gan ó tàn wá ni ẹ má gbàgbé wọn ẹ lọ mọ eré wọn ẹ bá ti ń rí wọn ẹ mọ náà ti sẹ́rẹ̀ eré tán sí láàrin yín àwọn náà bá gbà bẹ́ẹ̀ lọ́dọ̀ sọ pé wàlá tẹ̀síbi ó kòtò wá di ṣèyítọ́n ìnáwó lẹ́kùn àdúgbò mọ́bí ẹ má tẹ̀lé ìgbésẹ̀ ìtànjẹ ìṣòtí bá ti ń fi ṣèyítọ́nù ìtànjẹ rẹ̀ ó máa mú wá fún yín díẹ̀ díẹ̀ ni ó máa mú wá fún yín díẹ̀ díẹ̀ ni ìwọ náà tó jẹ́ ọ̀daràn ẹlẹ́ṣẹ̀ ó hmm? gba nọ́mbà obìnrin olóbìnrin ó mú ọ bọ̀ nìyẹn tó bá yìí ti sàkéèsè ìgbà tó gba nọ́mbà yẹn kí ló gba nọ́mbà yẹn fún ibi tó mú ọ lọ ibi tó ti lọ sí ìdìnnà ló mú ẹ lọ yẹn tó fi kórí bú báyìí bọ́sù kò ní jẹ́ kó bẹ̀rẹ̀ pẹ̀lú ìdìnnà ọ̀fẹ́ yín sí oníwòfẹ́ yín padà àdàwọ̀kọ̀ balẹ̀ báyìí náà ṣètò ọmọ ẹ̀bọ̀ díẹ̀ díẹ̀ tó bá súnmọ́ ẹjọ́ tí mo lè gba nọ́mbà yín tó náà bá ti fún ọ wàhálà ń bọ̀ ètò ń tí ọlẹ́nu yẹn títí yóò fi lọ ṣe nǹkan tí àlọ́ olú ẹlẹ́dàá ẹnì kan mọ́tò ṣètò wa sọ fún wọn pé ẹ mọ èrè wọn wọn dẹ̀ mọ́ kọ́lá mi yóò bá yìí wọn àti wọn kò lè gbọ́n gbọ́n sí ma pàtó ọ̀là àìléyìí mu àmàlì ọdún tí wàá gorí ọdún ọdún ti gorí ọdún àwọn generation yẹn ti lọ àwọn generation mi ti lọ wọn ti lọ wọn ti lọ nígbà pé ṣètọ́ ní plan ó ní ó ń plọ̀tì fún wa ni ó mọ ibi tó ń mú wọn lọ létà ló wà padà wá fáwọn generation míì tó bá tún gbé ẹ̀sán mi wá fún wa àwọn bàbá yín tí wọ́n mèrè kalẹ̀ ó yẹ ká ẹ máa wò wọ́n ràn báyìí ẹni tó bá nídìí ọmọ nínú yín ẹ máa lọ sọ́dọ̀ wọn ẹni ire ni wọn ẹ bá nídìí àrísìkì ẹ máa tọrọ ẹ ẹ bá nídìí kíní ó fún yín ẹ̀ẹ́n ṣé pé wọn wà lásán báwọn náà ti ń lọ sọ́dọ̀ àwọn èrè nìyẹn ṣètọ́n wa ń jẹ́ pé wọ́n bẹ̀ táwọn sì ń rò pé àwọn ènìyàn ní kékeré ní ń jẹ́ pé wọ́n ó tán ìgbà tó fa ẹbọ lórí ilẹ̀ kéèsì yẹn gẹ́gẹ́ ló fà á sálọ fún wa gbé ànábì nóò alẹ́ ìṣẹ́lá tó sọ̀lá wa gbé ànábì nóò dìde tó yá wọn á fẹ́ ràn ọ́n sìn sí wọn lọ dá wọn padà kóònù ẹbọ tán ti kóra wọn sí padà síbo padà sínú síláàmù ó tán lẹ́bọ̀ ti bẹ̀rẹ̀ èyí ṣe pé ẹbọ ní tẹsí rẹ tẹsí wéwo ẹbọ là dáyébá èyí àdídá ta ló dáyébá àjẹpẹ tó wà ní jẹbẹ àjẹpẹ ẹlẹbọ ní àlọ nìyẹn kò sí kàtí jẹbẹ ẹbọ sì bẹ̀rẹ̀ nìyẹn lẹ́yìn ọdún mélòó one thousand years ilé ayé fi wà yóò sí ẹnì kankan tí ń ṣẹbọ ń dáná lọ gbogbo àwọn ànẹ́bí kẹ́kẹ́ mo ti mú wájú wájú òṣèlú gbogbo wọn òfin wọn ló jẹ́ yàtọ̀ lànàbí sọ pé àwọn ànábì gbogbo àwọn táwọn já ànábì ọmọ ìyá kan náà ni wọn ọmọ bàbá kan náà ni wọn ìyá tó bí àwọn ló yàtọ̀ tọ̀ bí ìtumọ̀ tánàbí sọ yẹn ni pé ìsìláàmù náà ni gbogbo àwọn mú wa bọ̀tù òfin lè ṣe kí ni ó lè yàtọ̀ òfin lè yàtọ̀ ìwọ ṣẹlẹ̀ ìwọ má ṣẹlẹ̀ ìwọ ṣẹlẹ̀ ẹ̀yin má ṣẹlẹ̀ òfin yẹn alóhùn mú wa ó lè bàa máa bá ìgbà kọ̀ọ̀kan ẹni yẹn mu ṣùgbọ́n ọlá pé òfin Islam ṣẹ̀rí àti ẹ̀ ṣẹ̀rí àtún khalida òfin tí ó máa lọ gbére ni táfi lu ayé pẹ̀lú kò sí ànábì mi mọ̀ lẹ́yìn rẹ̀ òfin yẹn nìkan là lọ́ọ́ fi ilẹ̀ tó gba yóò máa lò. tó kẹ́yìn ọmọ yìí kẹ́ ẹ mọ́ gbèsè ayé yín kẹ́ ẹ mọ́ dọ́rùn kẹ́ ẹ tó mú òótọ́ ó wá bùkátà sí kẹ́ ẹ já omi tẹ́ ṣe tó wá wù yìí tó wá dé wù yìí kò sí kó àlọ́ ti àwọn kàwá kún àwọn tí ó mọ̀nà tí ó lọ sórí láyé àti àlùkòyàmà gbọ́dọ̀ ṣe nǹkan bá ní ọmọ àlùjáná ètò sí ọ̀fọ̀ wa ni wípé ọmọdé àti wàá wájú wa ó yẹ kí ni gbogbo mùsùlùmí ti máa dùn ó ti máa dùn kẹ́mi ti sàlàyé lórí kótóbà níjẹta ká fi ìdùnnú ìfẹ́ ìlànìyàn dáadáa ká fi pàdé oṣù ọmọdé nínú ká àkọ́kọ́ tó pàtàkì tó sopọ̀ mọ́ àwẹ̀ tàfẹ́ gbà òun ní báwo la ṣe máa ń bẹ̀rẹ̀ àwẹ̀ bó la ṣe máa ń bẹ̀rẹ̀ àwẹ̀ bó la ṣe máa ń mọ sùgbùnù ṣahar fífi àwẹ̀ Ramadan ó ti bẹ̀rẹ̀ bóòlù àwọn tó dá dáadáa lẹ̀ tán mú oṣù kalẹ̀ bàbá ńlá dáadáa rẹ̀ náà ń ṣe o òbí èmi jẹ kò sí ẹ̀rí kankan lásìkò ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lásìkò àwọn sàábé lásìkò àwọn tó tẹ̀lé àwọn sàábé lásìkò àwọn tó tó tẹ̀lé àwọn sàábé odidi three hundred years three hundred years nígbà tí Islam ti ànábì ti bẹ̀rẹ̀ kò sí ẹnì kankan tí máa ń lo ìsáàbù falaki tí máa ń fi ìràwọ̀ tí wọ́n ń fi bẹ̀rẹ̀ oṣù àbí tí wọ́n ń fi parí kò sí after three hundred years lẹ́yìn ìṣẹ̀wá dálẹ̀ tó gba àwọn mùdírù àwọn tí ò mùdírù tí wọ́n ń sọ ìgbà tí a bẹ̀rẹ̀ àbá bala mọ̀kọ́lábà tó lágbára ni ìyapa sí Quran ìyapa sí hadith Ànábì wa Muhammad ni sallallahu alaihi wasallam tó pẹ́ tó náà bá dẹ̀ mú bẹ́ẹ̀ wàhálà ni wọ́n sẹ́ndì fídíò kan sí mi tí kan ná àwọn tó ń tẹ̀lé mùdírù sọ. So ó ní tí mùdírù bá tó bá tó bá tó bá sọ pé káwọn máa wọ ná tó bá sọ̀rọ̀ ná báwọn pé iná ló dáa ó láwọn ó sì wọ̀ ìmọ̀ bó ti sọ gbólóhùn yẹn pé tí mùdírù bá sọ pé iná gan-an iná ló dáa láti wọ̀ tó bá pìrìsẹ́ǹtì ẹ̀ fáwọn àwọn ó dẹ̀ dá lóhùn ẹ kò sí bóbá ìwú tí ìwúlẹ̀ ń pè yín títẹ́lẹ̀ náà iná náà ni kò sí kò kàn lámọ́lẹ̀ fún yín ni mo sọ pé wọn àgbà Kùránì gbọ́ wọn àgbà hadith ànábì gbọ́ kán bá gbàgbọ́ ni ó wà mẹ́ẹ̀ Allah ní faman shahida minkum shahra falyasumhu ẹ ń bá rí ilé tẹ́sù ẹ máa wo ká o mo sọ pé ẹ̀ gba koran gbọ́ ẹ̀yin ẹ̀yin bọ̀bọ̀ yìí ẹ̀ gba koran gbọ́ koran tẹ̀ ń ké nǹkan ẹ̀gbàgbọ́ ẹ̀gbàgbọ́ hadith náà ẹ̀gbàgbọ́ koran sálọ ní faman shahida minkum ash-shahra falyasumhu lọ́sọ́dún ìbámọ́rọ̀ àyà one eighty five 85. wà mẹ́wọ̀ ẹ̀ ń bá rí ilé tẹ́sù christian tó ẹsẹ̀ yọ oṣù tó ẹsẹ̀ yọ nínú yín ẹni tó bá rí nínú yín wálé yẹ sùnmù ó ti kí ni ó bẹ̀rẹ̀ àwẹ̀ sẹ́yìn tó wá rí oṣù ni ẹ̀dẹ̀ ti sọ oṣù kalẹ̀ ní ìsìnkú aláṣẹ ìkọlẹ̀ ti sọ kalẹ̀ àbí oṣù Ramadan ti yọ nínú Ṣàbáà àánú yín ṣe mí o wà láìlà rẹ̀ ìdáni bí ò ṣe báwọn tàbí ìṣepọ̀ tó ẹ̀ tí wọ́n ṣe gbogbo àwọn tàbí wọn ọgọ́rùn-ún mẹ́ta nígbà tí islam ti dé ẹnìkan tó ṣe ẹ̀yin wá ń jókòó ẹ̀ ń ṣe fáàrí nígbà tó ẹ pé ẹ ṣe nǹkan kan tẹ́nìkan àtúnṣe ah, ẹ tó wá ń fi ṣe fáàrí àwọn ọmọlẹ́yìn náà wá ń sọ fún yín pé ìmùdí yorùbá pe àwọn sínú àwọn ó dá lóhùn kò ní ìdìbò wulẹ̀ lámọ́lẹ̀ iná náà ní pé ìsílẹ̀ èmi ò lè ẹ̀ ń bá rí ìlétésù nínú yín wálíyà sómù o kó ṣe kíni ó bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan kó gbà á téèyàn máa ń rí ìlétésù Ramadan nínú Ṣàbáàn táwọn rí àbí oṣù méjì ó wà nínú oṣù kan náà ibo lè fi àyà kùnrán yẹn sí ten kílímù ká ìgbàgbọ́ ẹkú tí mo bá ìgbà dídì gbọ́ tẹ́lẹ̀ ẹjẹ́ wa padà síbi àdìsí àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam àdìsí hadith abdullahi bọ́lá ọba àníbi òsùn àti sọ pé ẹ máa wọ àdéhì o àníbi ni iná omiya iní iná ummatun omiya ẹ wọ́n bá níbi ti bẹ̀rẹ̀ àníbi ní àwa ìjọ yìí iná àwa yìí ummatun ìjọ yìí yàní ìjọ islam omiya ìjọ tí ò kọ àti ń lo kíkọ àti ń lo kíkà àti ń lo kíkà. jọ tí ò mọ̀ kọ tí ò mọ̀ ká ẹ mọ̀ wo dáná bí fẹ́ sọ o àníbi lánàtú àti ńkọ káfí máa ṣe sírò wọ́lá ìsábì ká máa wo ìmọ̀ astrology máa wo àwọn nǹkan yìí ni àṣàrù àkàdà àṣàrù àkàdà nǹkan tí ń oṣù twenty nine. àṣàrò ha nǹkan tí ń jẹ́ oṣù o lè jẹ́ tààtì gbẹlẹbi ti pari, gbẹlẹbi sí ọ̀rọ̀ méjìlá níbi sọ oṣù lè jẹ́ gini, twenty nine oṣù lè jẹ́ thirty bóòlù ẹ̀yìn ṣe máa ń gbàdé ti mú kalẹ̀ èyí máa ní wàláì wọ́n ti sọ ìgbà tí ti sọ ìgbà tí ó parí ni <laughs> àti ìbọn síbẹ̀ wọ́n ní táàtì ni ó jẹ kì í ṣe twenty nine wọ́n ti sọ ìgbà tá a bẹ̀rẹ̀ kalẹ̀ wọ́n dẹ̀ ti sọ̀gbà tí a parí àgbákò ní wàláì àgbákò tó lé ní o ẹ̀dẹ̀ fojúlẹ̀ ẹ̀dẹ̀ takò àyà Quran ẹ̀ fojúlẹ̀ ẹ̀ takò hadith ànábì fún ànábì ló sọ bẹ́ẹ̀ ànábì náà aṣááru àkàdá oṣù lè jẹ́ twenty nine aṣááru àkàdá oṣù lè jẹ́ thirty ẹni tán fi sẹ́ran òun kan sọ pé ó sọ méjì ẹ̀yin tí wọ́n fi dáná ẹ̀yin tẹ́ yọ kan ẹ lé o ẹ̀rù yín bà mí ẹ̀rù yín bà mí ó fi àlọ́ òbúra. ní ìgbà tó kíá kódà hadith abdulayi umaru kan bẹ náà dáná bíi làmẹlẹ ẹ máa bá nàbí ti làmẹlẹ o àníbi ni aṣáharu tis'un wa ishruna layla eré ìtẹ̀síwá kíá àníbi nìkan tí ń jẹ́ odidi oṣù kan tisirun wa ishiruna layla ọjọ́ mélòó nìyẹn twenty nine nìkan tí ń jẹ́ oṣù nìyẹn o àníbi ní fàlà tasumu ẹ̀wù nǹkan ẹ̀wù bàbá ńlá náà yóò burúkú àníbi ní fàlà tasumu hatta tarahu ẹ gbọ́dọ̀ fàlà tasumu ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ o hatta tarahu títí tẹ̀sí rí ìlédésù. ẹ wo hadith gbogbo ọ̀nà máa wọn lò wọn lò Kùránì wọn èyí tó bá wù wọn nígbàtà níbi tẹ̀sán pé ànábì nù lò nine hundred rárá ẹ̀dẹ̀ yọ odò rẹ̀ kó ẹni ninety ló lò ẹ̀ mọ àlọ́ lọ ọ̀gá ni mọ calculation kan tó dá yín lọ mo tán ànábì o ànábì ní sóòmù gbọ́dọ̀ àwẹ̀ òhù fi rí ìlédè tù ànábì o tó bá di twenty nine yẹn tó ń sọ bàyìngú màálè kún tí kùrùkùrù bá wà bójú ọjọ́ ẹ rí ẹnìkan kò rí ìlédùsù yẹn àdébìnrin fa akimi lulẹ̀ sàlàtì àjẹpẹ́ ẹ̀ka oṣù tẹ́ ń bá bọ̀ oṣù wo la bá bọ̀ ṣàbán ẹ̀ka ó pé sàlàtì ó pé tààtì ẹni tán fi sẹ́rán wàhálà yìí tó ń sọ mi mùdírù tí wọn kò tiẹ̀ sẹ́ tó dá àwọn àti ẹ̀ kó làwọn aràn ní kankan òun sì bá ń sọ àwẹ̀ kalẹ̀ ó sọ iye tá a gbà ó ti sọ kalẹ̀ ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Allah ẹ̀ẹ́dẹ̀ lajúlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ tó sọ pé nǹkan dáadáa ló ń jẹ ẹ̀yin tán fi tẹ́rán ó fún wa ní option méjì alternative méjì lálẹ́ òfin tẹ́rán direct ẹ̀yin tí wọ́n fi tẹ́rán òun sọ pé rárá ẹ jẹ́ kí n fún yín lẹ́yọ kan ẹ̀ẹ́dẹ̀ gbá lọ́wọ́ ẹ̀ yóò lè díẹ̀ lálùkì àmọ̀ báyẹn o yóò lè sòló bá tó fi jẹ́ pé ẹni tó bá ní islam ń ṣe ó tẹ̀lé islam ó tẹ̀lé nǹkan tí ànábì mú wa bá wa sallallahu alaihi wa sallam so ìbẹ̀rẹ̀ àwẹ̀ bàbá wo sudan bá bọ̀ ní ìsìn báyìí tó bá di ọ̀túnla ní ṣe tuesday yẹ́wò mùsùlùmí ńlá pé ní tuesday tó bá di jọ tuesday ọ̀túnla yìí ṣàbáǹtà bá bọ̀ yóò di twenty nine definitely pẹ̀lú ọ̀rọ̀ dánibí sọ fáwa tàjọmọ lẹ́yìn rẹ̀ ànábì nìkan ti ń jẹ oṣù mélòó ni twenty nine kódà ànábì wàláì àfi bí ìjó ti máa ń jó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńjọ́ kan láàrin wa tàwọn ìyàwó ẹ̀ ànábì wa sọ fún ẹ pé òun ò ní dọ́dọ̀ wọn odidi oṣù kan àdìsí ni o ẹ̀rọ ìkó wa ń sọ ẹ̀ mọ̀ sí odidi ìgbà wo oṣù kàyọ́ àwọn ọ̀gá o ìgbà tó wá di twenty nine on di twenty nine ti ọjọ́ yẹn pé twenty nine àbí wàá wọlé ó wọlé sọ́dọ̀ wọn ètò bá nàbí travel lọ o ìgbà tó wá di twenty nine àbí wàá wọlé aisha wa ń bi àrẹ́bí ìyàwó àrẹ́bí pé a oṣù kan ló pé náà twenty nine ni ó ṣẹ̀ṣẹ̀ jẹ́ ẹ̀ torí bí àìsàn fẹ́ gbọ́ yé pé nǹkan tó ń pèlè oṣù kan ní thirty days àìsàn fẹ́ gbọ́ yé nìyẹn kò lè bàjẹ́ pọ̀ fáwa náà àìsàn wa ń sọ fáwọn ẹbí pé oṣù kan ló pé náà twenty nine lè ní onílọ́sẹ̀ pé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ẹ̀ mẹ́ta níbi ṣe àníbi wa sọ yìí pé àṣàrù àkàdà ó sọ wá five plus five ó jẹ́ mélòó ó jẹ́ ten. ó ṣe báyìí ànábì ní nǹkan tí ń jẹ́ oṣù lélẹ̀ olùsè bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì aṣáàrù àkàdà nǹkan tí ń jẹ́ oṣù kan tẹ́ẹ̀nì àkọ́kọ́ àti tẹ́ẹ̀nì ẹ̀kejì ó mélòó ó twenty gbàtọ́ wa tẹ́lẹ̀ kẹta ànábì ní àkàdà twenty àkọ́kọ́ pẹ̀lú nine ilé o twenty nine ó ń kọ́ta ní lẹ́kọ̀ọ́ àìsà ìpínlẹ̀ oṣù tàbí sọ́nbi àdéhùn mo kórìí síwájú pé fàyìnbó máa lè kún tí ẹ bá rí ní twenty nine yẹn fa akimilu lè ìdí àtàlàtì ẹ̀ka oṣù tẹ́ ń bá bọ̀ ẹ̀ka òpétàtì definitely nsìn tó bá dijọ́ tuesday ọ̀túnla gẹ́gẹ́ bí àwa mùsùlùmí tá à ń tẹ̀lé ànábì àwòsù àwọn yẹn náà wòsù agbọ́ni àbáwá àwa rò sùn níjọ́ tuesday nàám táyìn gbà tí oṣù máa ń yọ táyìn mọ́gírìbì ni ọmọ lọ́wọ́ wọ oṣù lọ́sàn o táyìn gbà tí òòrùn bá fẹ́ wọ̀ yẹn tí òòrùn bá ti tóòrùn bá ń wọ̀ ní mọ́gírìbì ìgbà yẹn ni. tábà wá rí oṣù àbí agbọ́gbọ́n rí oṣù definitely abẹ́rẹ́ àwẹ̀ níjọ́ o níjọ́ kejì níjọ́ wẹ́ẹ̀dì táǹpẹ́ ni yóò múlẹ̀ àrùbí à. àjẹ́ pé ní alẹ́ Tuesday yẹn á ti plan á ti láníyàn gbàfẹ́ jẹ sàárì adẹ́jẹ sàrí ní alẹ́ tuesday wọ wednesday adẹ́bẹ̀rẹ̀ àwẹ̀ wa ní wednesday gẹ́gẹ́ bí sanabi sọ bá wà yìí tó bá jẹ́ pé àwa wo tuesday yẹn àrùsù àgbọ̀ igan rùsù náà àjẹpẹ́ àti ń kàṣà bá ń lọ alọ kàti tààtì àjẹpẹ́ yawmul àrùbíà tó jẹ́ wednesday àkàtì tààtì sàbà so automatically tí ò sí wàhálà kankan mọ́ Thursday òní ó jẹ on the one Ramadan ajẹ́ pé tó bá di alẹ́ Wednesday á ti preparation pé á jẹ sàrè á dẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ wa ní Thursday nígbà táwọn ẹbí kọ́ àwa very simple àtàlí gbàdàgbà kò tiẹ̀ le gan rárá kò tiẹ̀ ní wàhálà kankan ẹ wá kóra yín sí wàhálà ẹ wá ń ṣe meeting ẹ wá ń ṣe ìjábọ̀ àwọn ìsàbàdì kàràkìyàdì ẹ̀ ń fi ìràwọ̀ ẹ̀ fi ń ka oṣù táàdì bí òtọ́ táàdì bí òṣèré tó jẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ la gbọ́dọ̀ wọ́n bá bí ọ gẹ́gẹ́ bí mùsùlùmí ìjọ wò làwọn fẹ́ bẹ̀rẹ̀ ṣàlàyé àlàyé tí mo ṣe fún wa wọ́n sọ pé wẹ́ẹ̀dẹ̀ wọ́n sọ pé tọ́ọ̀sì bí àlọ́wọ́ ti sọ̀rọ̀ àwẹ̀ nìyẹn láti ayé báyé bó ṣe rí nìyẹn èrí náà la lè fi mú wá yẹn nípa pé ẹ̀kọ́ tí a níbi ìkọ́ àwa

nítorí bí lamẹ̀lẹ̀ ó ní ìdárọ̀ àìtòmóhù tẹ́ẹ̀ bá ti rí ilé tó sù fàṣùmù wá ìdárọ̀ àìtòmóhù tẹ́ẹ̀ bá tún rí lọ́wọ́ parí fà áfìrù ẹ̀dú sínú yẹn pé kẹ́ẹ̀ sọ́ọ̀pù àwẹ̀ fàyìngùnmá àlẹ́ fún fàkùdèrò là tó bá ti pamọ́ fún yín náà tẹ́ẹ̀ rí àjẹbí ẹ̀ka gbọ́n sí ní kẹ̀kẹ́ rẹ̀ àdìsí pọ̀ gan títà yàtọ̀ sí àyàtà tí wọ́n sọ́ọ̀tì pàkọ́rọ̀ àyàwọn wọn ànábì tí ò ní padà wá sáyé gbogbo àwọn àkídà burúkú yìí pẹ́ lọ́dọ̀ yín àní Jamiu náà tó sọ fún yín pé Ọ̀rúnmìlà òun lànàbì Yorùbá níbo là ń lọ lu ìwà lóde ẹ̀sùn ni Jamiu Adékúnlá náà sọ fún yín pé Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà àwọn ẹlẹ́bọ̀nra òun ni òun ni ànẹ́bí tọ́lọ́run rán sí mi ìwà mọ́tà ìgbà tó jíṣẹ́ fún wa mi ìmọ̀ ìwé tán fún odidi ẹni tó fẹ́ ẹ mùsùlùmí kó dẹ̀ mọ́ sọ ọ̀rọ̀ báyìí jáde lẹ́nu bí Ọ̀rúnmìlà ni ànábì àwa Yorùbá yánú sọ̀nà ibi tó ń gbé yín lọ́pọ̀ ìbí sọ fún yín nípa kẹ́lẹ́ bá àmọ́ ibi tẹ́ ń lọ ń gbèjà yé yín ṣèbó náà jámi ti sọ fún yín yẹn pé obìnrin tí bá ń ṣe áìdọ̀ igbó lè gbàwẹ̀ kó dán ó là mọ́lẹ̀ ni ó ní obìnrin tí ń sọ nǹkan oṣù pé kò sí kẹtọ́ ni ó mọ́ gbàwẹ̀ pé kó mọ́ gbàwẹ̀ lọ wàláì tí ẹ̀rí ń bẹ bá wọ́n àgbẹ́ ní ti ń gbé ìmí olóbìnrin tí máa ń ṣe nǹkan oṣù ó ní kó máa gbàwé lọ pé kò sí nǹkan kan tó di lọ́wọ́ ó dán tó tó ti parí irun dandan kí ni ṣebí àwọn yẹn ti àtàkì mùdírù yín pé kéèké hàn wọn àtàkì ẹ̀nà wọn ní kéèké hàn ìwà tó náà sọ ẹ máa wo gan o ẹ máa wo gan o ìgbà tó náà sọ̀rọ̀ ó ní wọ́n sọ pé ẹ òye kíran ẹ sẹ́yìn ló ń kíkún ni ṣé kí n máa ṣe diárí mi tí mò ń kí any ní tí kí máa ṣe sí àárí ilé ẹ dákun tí gbogbo èèyàn ló mọ̀ ta ló mọ̀ títí gbogbo èèyàn ó fi mọ̀ ẹ́ yóò lọ́mọ tí òun mi yẹn èsì táwa gbọ́lẹ̀ mẹ́ ń tẹ́ ẹ́ ọ̀bọ́lọ̀ ni mò ń kí fún ẹ́ ṣé kí wọ́n mọ̀ ṣe ti àárín mi nìyẹn ṣe ti àárín mi ó dùn tí wọ́n kì í rí ẹ kó wá kírun. á bóun ni wọ́n ti fẹ́ èèyàn ti wà ládùúgbò àbí wà nínú ibì kan tí wọ́n à ní mọ̀ pé ń kírun àwọn máa lè já ọkọ̀ sí. ṣé kò ní wá wọn sá ànẹ́bì gan tán fi sẹ́rán gbogbo wákàtí márùn-ún ni wọ́n ń rí inú mọ́sáàsì tí wọ́n ń kírun fún wa. bóò ni wọn ò ṣe mọ̀ pé níbi mùdírù ń kírun àwọn èèyàn tẹ̀sẹ̀ wọ́n á àkíyèsẹ̀ pé òkín kírun tó yẹ ká máa àkíyèsẹ̀ pé òkín kírun ó túmọ̀ pé wọ́n èrí ọ ní wọn kì í rí ni ibo lè sílẹ̀ ni sọ pé èmi ò fẹ́ ti fi ló fà kí ló kí ló dé tó fi máa kí ni wọ́n sáá sí káwọn ará àdúgbò àbára mọ́kàsí kan rí ẹ kó ń kẹ́hùn kí ló bàtọ̀ tẹ́ ń sọ pé ẹ kéde èmi ò ṣe járí mi tó àwọn táwa ń kírun ní ìjà ń ṣe járí mi tiwa kí ni járí mi ṣe ní ìṣe ó ṣe ní nǹkan ṣe pẹ̀lú ọ̀run tó lẹ́gbẹ́ àwọn ẹni òṣìṣẹ́ ọ̀kan kírun ládùúmùdírù yẹn lẹ́yìn tẹ́ máa àlẹ́ kírun òun náà wàá rí kankan sọjú pé dípò máa ṣe ti arí mi ni ó gbọ́n pé wọn kì í rí ẹ lóòótọ́ wọn náà àṣẹ́kù tí wọn kì í rí ẹ tí wọn náà lọ ń kí mọ́kà ni torí àwọn yòókù yín tọ́mọ sọnù wọn láwọn lọ́mọ ń kí mọ́kà ni yóò sì wà nínú ilé ẹ kírun ní ọ̀rọ̀ mẹ́kà ló ń lọ kì ọ̀sẹ̀ ìdẹ́sẹ̀ ẹ kọ gbogbo àwọn núrò àkímù tán tàbí kú ni tẹ́mi ò máa wá ni núrò àkímù kì í kírun nuru àti gbogbo wọn náà mọ nuru hakim ẹ bí wọn lè gbé ta ni nuru hakim àgbà sófìnì irun bò wọn làwọn lọ kí mẹka ó yẹ kírun tọ ìwọ mudiru náà kò sí ọgbọn kírun because allegation yẹn ìwọ náà á fáàmù ẹ o kàn fáàmù ẹ tí wọn náà fi sọ pé ẹ ẹ ṣé kí n máa ṣe járí mi járí mi ò sí ibi irun agbọ́dọ̀ rí kó kírun wàá máa wá mọ́tàsílẹ̀ márùn lójúmọ́ kódà kó mọ̀ sí nílé kó travel àwọn ará travel náà ó rí ẹ kó lọ kírun obìnrin náà ó mọ kírun tẹ̀ náà nulẹ̀ ọkọ rẹ̀ ó mọ̀ pé ń kírun àwọn ọmọ rẹ̀ máa mọ̀ fún kírun náà àá obìnrin gan fúnra rẹ̀ àwọn ará ilé ẹ̀ náà gbọ́dọ̀ mọ̀ fún kírun ọkọ òrírí kò rí àwọn orí pé ń kírun àbí àwọn ọmọ náà ṣé yàá yín kírun wọn láwọn òrírí àwa bí yàyà wọn ni ẹ ṣé kí wọn ti ṣáárì mi ni pé ah tí a rí mi ò sí mi àgbọ́dọ̀ rí ẹ̀nà ọ̀sá àní rí ẹni tó ti sáwà láà ní ẹni tó àbágbá kò ní ní kò tán ọlọ́gá yé ìṣirùn ẹ̀yìn náà ti sọ pé tó ẹgbẹ́ náà ní wàá lọ pé bísí ìlà tó ń torí náà mùsùlùmí láti bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan ò nìyẹn tábà jẹ tààrí tán tábìrì àwẹ̀ Ramadan níjọ́ wo Wednesday tàbí Thursday inshallah ta'ala kálá kójọ ó fún wa gbà o ó mú adijọ́ náà o ó sì fún agbà ní ìrọ̀rùn gbogbo tá a fi gbà bẹ̀rẹ̀ látòrí Islam tóbi dórí àlàáfíà tóbi dórí àrísìkí tóbi dórí ìdùnnú tóbi dórí káwà láàyè ara wa àti gbogbo nǹkan dáadáa yòókù tá a fi gbà kálákójọ kó pété ẹ̀fẹ́ nìkan kan wa o ó dójú àkókò àbùkátà wa ìyẹn jẹ́ lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì the next thing ni pé abẹ́rẹ́ tàrọ̀wì sọ̀látú tàrọ̀wì àbí náà sílátú tarawí táǹpé ní tarawí àbí káfí ní asámú àbí òun nínú sẹ̀ríà à ń pè ní sọ̀láàtù lẹ́yìn sọ̀láàtù lẹ́yìn à ń pè ní aliwítìrì ojú mélòó méjì à ń pè ní sọ̀láàtù tarawí ojú òun làwọn bá ń pè ní asámú tàbí tàràwì tàràwì yìí Allah subhanahu wa ta'ala ó gbé sínú alẹ́ láti ẹ̀yìn ṣáì títí kájà àlùfájàre tó yọ àsìkò ẹ̀yẹ láti dáwó tabatiki ṣáì tán tàràwì ti bẹ̀rẹ̀ ó ẹ̀sẹ̀ ń dìbò àwọn lọ títí títí títí bíbọ̀ àlùfájàre alifajari tó yọ láàárọ̀ gbogbo àsìkò yẹn àsìkò tàràwí ànábì náà sì rèé gbogbo ìgbà yẹn náà lókì ìgbà míì ó kì lálẹ́ ìgbà míì ó kì láàrin òru ìgbà míì ó kì ní the last hour ìgbẹ̀yìn òru before alifajari tó yọ gbogbo àwọn àsìkò yẹn náà lè yí wà gbòkì lókì gbogbo àná àfisọ́kàn lóòótọ́ kì í ti pẹ́ tí ò bá ká sámú kò láwẹ̀ ara torí báwọn bàbá wọn ní agbáwẹ̀ mọ́ ká sámú ara ẹ̀ ló ti kíni ló tàn jẹ ara kò túmọ̀ sí pé ẹni tó ń gbáwẹ̀ tí ó dẹ̀ kí tààrọ̀ wí kò túmọ̀ sí pé kò ní àwẹ̀ ọ̀tọ̀ ní ládàáwẹ̀ ọ̀tọ̀ ní ládà ẹ̀ tààrọ̀ wí. láàkín ẹ bá jẹ́ mùsùlùmí dáadáa kó ń ràn kan kó ń pàdé Allah ó ń ran kàn iṣẹ́ rí kó ń kó dẹ́rì déwájú àlọ́ yóò mọ̀ kíta lọ wí. ẹni ká kó wá wo ìgbà tó rọ̀ lọ́rùn àtìgbà tó wọ́n rí jàmá sí. torí pé nínú nǹkan iṣẹ́ yà sí lófin olùgbé ká kí ní jàmá ká má dàbí. ètò dáa jù ká ṣe kíni ká kí ní jàmá ló dáa jù níta lọ wí ìta ń yẹn. ẹ̀yin bá mọ̀ pé alẹ́ ló rí jàmá sí àbóòrù ló ń rí jàmá sí ó wo ìgbà tí òun rí jàmá kí tó dẹ̀ rọ̀ lọ́rùn ẹni tó bá rí kí lálẹ́ ó kí lóru ẹni tó bá rí kí lóru ó kí lálẹ́ ẹ bá mọ̀ pé òun ò ní jí ó kí lálẹ́ ó dẹ̀ ló sọ fún òun kí ní jàmá lórí jàmá náà lànà bí máa ń kí sallallahu alaihi wa sallam ní ẹ̀ náà fẹ́ àmì lọ́yẹ̀ àwọn ọ̀nà tá a máa ń gbà kí tààrọ̀ wé ó tó ọ̀nà mẹ́fà tani gbàgbé níta rọ̀ wí tábí ní asamu ó tó ọ̀nà mélòó ọ̀nà mẹ́fà tani gbàgbé. tó bá wù wá ẹ̀rí ń bẹ fún wa kákí takin raka takin raka raka mélòó mẹ́tàlá ẹ̀rí ń bẹ fún wa tó bá dẹ̀ wù wá alẹ́ kí eleven raka raka mélòó mọ́kànlá méjèèjì ló lẹ́rìí tẹ́lẹ̀ mo ṣe ń tó báyẹn o abẹ́ ìyá sámú tábà fi mọ̀ pé ọ̀la lọ ní Ramadan abẹ́ ìyá sámú lálẹ́ rẹ̀ adẹ̀ kí n jàmá adẹ̀ tó ká sámú yẹn o ti bẹ̀rẹ̀ látẹ̀yìn iṣẹ́ títí di kálífàjà ìtòyọ̀ àwọn ni ká wá wo àti olóró wa lọ́rùn adẹ̀ kí n jàmá tó fẹ́ kírun fún wa o lè kí ní rákà mélòó mẹ́tàlá ó sì lè kí mélòó mọ́kànlá oríṣiríṣi ọ̀nà tàníbi máa ń gbà kí alẹ́ sọ fún wa oríṣiríṣi ọ̀nà tàníbi máa ń gbà kí tábà fẹ́ kì í ká mú ìtòrọ̀ wá lọ́rùn nínú àwọn oríṣiríṣi ọ̀nà tàníbi máa ń gbà kí ẹ̀ bó tẹ̀lé pé ètò rọrùn jù débi máa oníkà kí ní rákà méjì méjì ama sálámà kakiraka méje kasalama kakiraka méje kasalama kakiraka méje kasalama raka méje kasalama tàbá kiraka méje báyìí lọ́nà márùn yóò jẹ mélòó ẹwà awa fi wítìrì ẹ̀yọ kan sí yóò di mélòó makala ẹgbẹ́ mẹ́tàlá náà la fẹ́ kí àti hmm? raka méje sálámà raka méje sálámà raka méje sálámà lọ́nà mélòó nìyẹn ọ̀nà mẹ́fà awa fi ẹ̀yọ kan sí yóò fi di mélòó mẹ́tàlá sẹ́kẹ́ mẹ́tàlá la fẹ́ ọ̀nà yẹn ló rọrùn jù ó dẹ̀ rọrùn fún àwọn tó sì máa ń so àgbákò lẹ lómi ìbí so tòtòrí pé tábìlì bá ń padà ń sọ àwọn ọ̀nà yòókù ń sìn ẹni tó bá yẹ kó tètè máa ń so ó lè má yìí dìbò ẹ jẹ́ kí n gbé báyìí ọ̀nà àkọ́kọ́ nínú mélòó mẹ́fà ẹ̀jẹ̀un ẹ̀ bá mi lọ ó ní kákí rákà mẹ́jọ ọ̀nà àkọ́kọ́ yìí rákà mẹ́tàlá ni ẹ̀yìn ẹ̀fẹ́ kí tẹ́kùn ló fẹ́ mú àlèmọ́ náà mẹ́tàlá ni mo fẹ́ sọ yẹn bá fẹ́ pé tàbí rákà yóò ṣe fi àkọ́kọ́ ni pé yóò kí rákà mẹ́jọ yóò kí rákà mélòó mẹ́jọ bọ̀ rákà mẹ́jọ tó fẹ́ kí yóò máa sálámà níbi méjì méjì yóò mọ sálámù méjì méjì ó túmọ̀ pé sálámù mélòó nìyẹn mẹ́rin tààfin ló fẹ́ kí o yóò kí lákà mẹ́jọ àkọ́kọ́ bọ̀ yóò mọ sálámù níbi méjì méjì náà lọ́yìn ó ti wá kí mélòó báyìí mẹ́jọ ó ti wá kí mẹ́jọ yẹn yóò mọ sálámù méjèèjì níbi méjì méjì méjì méjì méjì méjì yóò kí ní ẹ̀mélòó ẹ̀mẹ́rin lẹ́yìn ìgbà yẹn yóò wá kí márùn yóò kí mélòó yóò kí márùn márùn tó wá fẹ́ kí yẹn kò ní í jókòó kò ní í sálámà àyàfi bí ẹlẹ́ẹ̀karùn ó máa kí márùn papọ̀ yóò ti kí mẹ́jọ bóun yóò ti kí mẹ́jọ àkọ́kọ́ méjì méjì tẹ̀síhun méjì méjì sálámà méjì méjì sálámà lọ́nà mélòó ọ̀nà mẹ́rin tó bá di bí ẹlẹ́ẹ̀kẹjọ yẹn yóò sálámà báyìí. yóò àdìde iṣẹ́ bẹ̀rẹ̀ márùn-ún yóò àtúmọ̀ra márùn-ún yẹn ní òkè wítìrì márùn-ún tó fẹ́ kí yẹn five plus eight ni ó jẹ thirteen so márùn tó fẹ́ kí kò ní í jókòó kò sì ní sọ́lámọ̀ rárá ó dìgbà tó bá parí márùn-ún Allahu akbar fati asúrọ̀ yóò rúkú yóò forí kalẹ̀ yóò dìde àbí fati asúrọ̀ yóò forí kalẹ̀ yóò tún dìde ahán yóò forí kalẹ̀ fati asúrọ̀ ó di mélòó mẹta yóò tún dìde ó di mélòó mẹ́rin ó di mélòó di márùn bá parí karùn kó kíní méjì méjì yẹn yí sí torí pé rákà márùn tó fẹ́ kílẹ̀ lẹ́ẹ̀kejì yẹn tó bá ilé só níbi rákà ẹlẹ́ẹ̀kẹrin gbogbo gbogbo mẹ́rin yẹn ti bàjẹ́ tòwọ́n tó yẹ kó o ti jẹ̀wọ́ ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ àbó o ti jẹyìn àbáwọn nǹkan míì náà ó lè jẹ ó lè jẹ ṣùgbọ́n ẹni tó yẹ pé mọ́ṣáàlá èyí sábà sọ báyẹn ó yí ti dà ọ̀nà ilé ìkẹlẹ́ oníyẹn ọ̀nà alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ máa padà sọ yẹn náà ọ̀dọ̀ fi yẹn bẹ̀rẹ̀ ni ọ̀nà alákọ̀ọ́kọ́ nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tààtìn lò náà wọ́n á fẹ́ kí tààtìn tààtìn lélẹ̀ o bóòlù ó ṣe kì yóò kọ́ kí aká méjì ọ̀kẹ́ àtàn ọ̀fìn ìfàtà yóò kí aká méjì yóò fúyẹ́ gan kò ní pẹ́ rárá kò ní kéjú bí àwọn kúlẹ̀ ọ̀la ọ̀yìn náà àti ẹ̀ náà lọ mẹ́tàlá ló fẹ́ kí o yóò kọ́ kíláta méjì báyìí yóò jẹ́ kíláta méjì yẹn ṣe kí ni ó kú yẹ oníkasúrà tó pọ̀ òní yóò sáré yóò tètè kí fájà olùwádìí àwọn kúlẹ̀ aláwọ̀ fálà kì í kàkà yẹn òdìdí yóò sàlámà léèrè ló ti ní kalẹ̀ báyìí lẹ́yìn ìgbà yẹn yóò àké rákà méjì rákà méjì rákà méjì lọ́nà mẹ́ta yóò di mélòó yóò di mẹ́fà yóò mọ sálámà o rákà méjì yóò sálámà rákà méjì yóò sálámà rákà méjì yóò sálámà gbogbo ẹjẹ mélòó mẹ́fà pẹ̀lú méjì àkọ́kọ́ tó ti dé mẹjọ àbí lọ́yẹ̀ ogun mélòó ịrọ ọgụgụ ẹ̀ kókó márùn lẹ́yìn ìgbà yóò àfi márùn ẹ̀ yóò márùn náà yóò tí ní jókòó sálámà márùn ó dọ̀nà mélòó ọ̀nà méjì ẹ̀ bá fẹ́ kí takin ọ̀nà méjì tó lè gbà kí nìyẹn ó wà lọ sọ yìí muslim bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ tó mo sọ tèmi lórí o àkọ́kọ́ tí mo sọ wà lọ sọ yìí muslim sẹ́kẹ́jì tí mo sọ náà wà lọ sọ yìí muslim ẹ bá fẹ́ kí raka mọ́kànlá raka mélòó mọ́kànlá ó lè kí náà bó làní ti ṣe máa ń kí raka mọ́kànlá bí ó ṣe kí ni pé yóò kí raka méjì lọ́nà márùn yóò máa sálámà rákà méjì yóò sálámà rákà méjì rákà mẹ́ta rákà méjì lọ́nà mélòó ọ̀nà márùn gbogbo ẹ̀jẹ̀ mélòó ẹ̀wà ó dẹ̀ fẹ́ sí mélòó eleven ó kẹyọ kan tó bá ti wá sálámà yóò àdìdì yóò àti wítírì ẹ̀yọ kan ìyẹn ni mo sọ lẹ́ẹ̀kan pé òun ló wà ibi àjù ó rọrùn. fún ẹni tó bá ní jàmá tó ń kírun fún ó rọrùn kírun má dàrú ó rọrùn fún àwọn tó bá jẹ́ pé ìsódìtì máa ń jáde lára wọn ẹ kí rákà méjì sálámà rákà méjì sálámà méjì sálámà nígbà mélòó ìgbà márùn dáa káwọn mú yẹn torí àwọn wà lẹ́yìn ó yí sí láti kà ó yí sí tí bá já ó yí yàtọ̀ sígbà tẹ́ bá fẹ́ síbi márùn-ún léra wọn tẹ́ni ẹ wá débi rákà ẹlẹ́ẹ̀kẹrin àbọ̀ àtọ́tẹ̀ tí forí balẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀gbẹ́ wàhálà dé ó lè pòṣé gẹ́gẹ́ irú wàhálà àgbákò rere yóò ó ti forí kalẹ̀ bọ́lá àwọn tẹ̀dí jókòó àtàyẹ ẹlẹ́ẹ̀karùn-ún bí sáǹtì wí ti ti yẹ ẹnu áà ah, ó mọ̀ sí o gbogbo rákà márùn-ún ti bàjẹ́ tòmọ́tò ẹgbẹ́ méjì méjì ni ìyẹn ti fi san padà ó di ẹni tó ti rẹ̀ ẹ̀dọ́ ni kó wá san rákà márùn padà tò eléyìí ní ìfìdọ́ pé ti mọ́kànlá yìí gẹ́gẹ́ mú òun náà ló wà òun ibi iṣẹ́ tó hàn ẹ̀kì méjì sálámà méjì sálámà méjì sálámà lọ́nà mélòó ọ̀nà márùn ó wà kẹyọ kan ẹ wà sálámà ẹ wà kẹyọ kan ṣe ìtìlì báyìí ó dọ̀nà mélòó mo sọ báyìí ọ̀nà mẹ́ta ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin mọ́kànlá lónà mọ́kànlá lónà. bóòlù ẹ̀ sì kí òun ẹ kọ́kọ́ kí rákà mẹ́rin náà rákà mẹ́rin sálámà kan sálámà mélòó ẹ̀yọ̀kan ó túmọ̀ sí pé ẹ kí méjì àkọ́kọ́ ẹ jókòó ẹ tàtàyà ẹ sálámà ẹ dìde ẹ kì bí a ti máa ìyàbí zoro ẹ méjì ẹsẹ̀ wa salama. lélẹ̀ ló ti wà lẹ̀ mẹ́rin ẹtù wa ẹ sálámà bá yẹn ẹtù wa dìde ẹtù wa kí mẹ́rin ní again irú ta kọ́kọ́ yẹn náà ẹtù wa kí mẹ́rin ní lẹ́gbẹ́ ìjókòó kan sálámà kan ẹtì kí mẹ́rin àkọ́kọ́ ẹtù bẹ́ẹ̀ ojú mélòó hàn ẹjọ ẹ wàá fi wítìrì ẹ wàá fi ìrun mẹ́ta ṣe wítìrì ẹ wàá kí mẹ́ta báyẹn yóò jẹ wítìrì yẹn.

èyí mo sọ yẹn náà wà ń sọ ibùkọ́ wà ní muslim ọ̀nà ẹlẹ́ẹ̀karùn-ún tẹ́lẹ̀ gbà kí ẹ kì rákà mẹ́jọ rákà mélòó ẹ ní jókòó rárá ó di ẹlẹ́ẹ̀kẹjọ náà ẹ bẹ̀rẹ̀ báyìí ẹ wọ sẹ́yìn fàátì àsúrọ̀ foríbalẹ̀ dìde padà fàátì àsúrọ̀ foríkanlẹ̀ dìde padà fàátì àsúrọ̀ foríkanlẹ̀ mélòó là ń lọ ẹjọ kò síjókòó kò sí ẹnìfín ó di ẹlẹ́ẹ̀kẹjọ ẹ̀tọ́ wa jókòó ẹ máa gbọ́ bíbá yìí o ó di ẹlẹ́ẹ̀kẹjọ kẹ́yìn sí kínní ẹ̀tọ́ wa jókòó tẹ bá jókòó lẹ́lẹ́ẹ̀kẹjọ yẹn ẹ wà sàtáyà ẹ sàtáyà ẹ tún ní sálámà ẹ ní sálámà ẹ kàn sàtáyà lórí ẹlẹ́ẹ̀kẹjọ lásán ni ẹ wà dìde ẹ ti mẹ́jọ kalẹ̀ àbí ẹ bá dìde yẹn ẹsẹ̀ wá kí ẹyọ kan sí i yóò di mélòó yóò di mẹ́jọ ẹsẹ̀ wá sálámà ogun mélòó lẹ̀ méjì ẹsẹ̀ wá kí rákà méjì ànábì wá kí rákà méjì tó láti yẹn wọ́n wà já àìsàn lórí ìjókòó òjò ti kì kí n túbẹ̀ yẹn sọ ọ̀nà karùn-ún tí máa ń gbà kí sọ̀lá tó lẹ́yìn tààjú tàràwì yóò kí lákà mélòó lákọ̀ọ́kọ́ mẹ́jọ straight away bẹ́ẹ̀ kò ní jókòó rárá yóò máa kiri àwọn bẹ́ẹ̀ ó dorí ẹlẹ́ẹ̀kẹ́lò ẹlẹ́ẹ̀kẹjọ tó bá dorí ẹlẹ́ẹ̀kẹjọ yẹn yóò jókòó yóò sàtáyà kọ̀kọ́ ní sálámà yóò jókòó yóò ṣe àtáyà ṣùgbọ́n kò ní sálámà yóò àdìde tó bá dìde yóò àti wíìkì ẹ̀yọ̀ kan sí i yóò kí wítìrì ẹyọkan sí ẹyọkan plus mẹ́jọ di mélòó ẹsẹ wàá jókòó ẹsẹ wàá sàtáyà ẹsẹ wàá sálámà ó ti ní mẹ́sàn-án lẹ́ba lẹ́yìn ìgbà yẹn ó ṣe wàá kí méjì ṣùgbọ́n méjì tó fẹ́ kí yẹn yóò fi pé mọ́kànlá yẹn orí ìjókòó là níbi tí wọ́n ń ìjókòó ni ó jókòó báyìí Allahu Akbar lórí ìjókòó ẹ̀yìn ti kápá dà sọ ẹ̀yìn ó ti rò kú bí ẹ̀ bá fẹ́ kírun ní ìjókòó bá rò kú wàá kàn náà tó bá ti bẹ́ǹdì báyìí kò ti mí ní rúkú tó bá fẹ́ forí kan rẹ̀ nọ́mà ká lọ forí kan rẹ̀ so ìdìde ló fi máa wà ní ìjókòó tó bá ti forí kan rẹ̀ tán tó ní bẹ́ẹ̀ lẹ́rọ padà orí ìjókòó ló tó wa àdúgbò wa kí lákà méjì yẹn lórí ibo lórí ìjókòó àdìsẹ́ náà bẹ́ẹ̀ ń sọ èèmù sí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ló níyẹn ẹlẹ́ẹ̀kẹfà lákà mọ́kànlá lónà bóòlù àníbi ó ṣe kì àníbi ó kì rákà mélòó ẹ̀fà ẹ̀ ní jókòó rárá mẹ́fà náà títí yóò fi délẹ̀ fẹ́fà ẹ bá ti bẹ̀rẹ̀ báyìí ẹ̀ ń ba lọ nìyẹn rákà kínní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ẹ bá torí ìkẹfà ẹ̀ ṣẹ̀ wá jókòó ẹ̀ ń tàtàyà hmm? ẹ̀ ní sálámà ẹ̀ kàn tàtàyà lásán ni ẹ̀ wá dìde ẹ bá ti wá dìde ẹ wá sí wítìrì ẹyọ kàdé yóò di mélòó méje àbí dàìlẹ́sì tẹ̀wá jókòó ẹ wá sálámà okùn mélòó lẹ̀ okùn mẹ́rin bò mẹ́rin bò àti ní méje náà okùn mélòó lẹ̀ lọ́yìí lẹ́yìn ìgbà yẹn tẹ̀bá tó wá kí bá no no no ẹ má bínú lákàmẹ́sàn lélẹ̀ ètò lákàmọ́kànlá. No, no, no rákà mélòó mẹ́sàn-án abẹ́kì kò ṣe mọ́kànlá àkọ́kọ́ alẹ́kí rákà mélòó mẹ́tàlá ọ̀nà mélòó la lè gbà bí òun ọ̀nà méjì so adẹ̀lẹ́kí rákà mọ́kànlá ọ̀nà mélòó la lè gbà bí òun ọ̀nà mẹ́ta ó wá kó rákà mẹ́sàn-án gbogbo tó fẹ́ kí mẹ́sàn-án gbogbo ẹ̀ bó láti wá lò ẹ̀kì mẹ́fà ẹ̀ níjókòó rárá. láti fi ṣùgbọ́n gíná nìyẹn o láká mẹ́fà ẹ̀yìn jókòó rárá ó dorí ẹlẹ́kẹ̀ẹ́ bàbá tó kí ni ẹ̀tọ́ jókòó tẹ bá jókòó ọ̀hún náà ẹ̀ kàn sàdáyà rẹ̀ bó ti fẹ́ sàrámà ẹ wàá dìde kí ẹyọ kan sí tẹ bá kí ẹyọ kan sí sì jókòó sì sàrámà mélòó mélòó tá a ti ní báyẹn sàrámà àníbí wo àfi gbogbo ó jẹ mélòó mẹ́sàn so àwọn ọ̀nà tí mo sọ yìí àwọn ọ̀nà tí mo sọ yìí òun là níbi máa ń gbà kí tàràwì àmì ètò common jù tó dẹ̀ wà easier jù òun náà nìkan máa kí ní méjì méjì tó mo sọ yìí sọ yẹn tó bá dẹ̀ kí ní àwọn ìlànà tí mo sọ yìí náà tó bá ti tẹ́ àwọn jàmọ́ lọ́rùn tó dẹ̀ ní wọn lára kò sí pé wọ́n sọ pé yóò bá ní wọn lára padà síbi oní méjì méjì tó ti rọrùn yẹn láti ti kílẹ̀ rẹ̀ lọ́yẹ̀ alhamdulillah pàṣẹ tó bọ̀ àti bàbá ti bẹ̀rẹ̀ oṣù àbí lẹ́yìn ìgbà ìdè lẹ́bìtì inú iṣẹ́ rẹ̀ òun náà ní pé ká tó dára wé náà nínú nǹkan tó tẹ́kù tó pàtàkì tó tẹ́ ká sáré mà kí làwọn iṣẹ́ rẹ̀ tó wà níbi Ramadan tá a fẹ́ bẹ̀rẹ̀ yóò jẹ́ kí ládàá wá yóò jẹ́ kó ní ìtumọ̀ dáadáa yóò jẹ́ kí àwẹ̀ tá a fẹ́ gbà yìí yóò jẹ́ kó kì í kó kì í ní ládàá nǹkan àkọ́kọ́ tó ká mójútó òun ni àtúntàṣòwò oúnjẹ tá a máa ń jẹ ń dàjí yẹn lóru táǹpì ní sáàrì hmm? ẹ ká mójútó ordinarily ètò ìpá kan jẹun lásán bàbá ńlá ọbẹ̀ wà ń bẹ̀ yàtọ̀ sí ọbẹ̀ tá à ń la ọbẹ̀ ládàá gẹ́gẹ́ wá wà ń bẹ̀ nǹkan méjì ló papọ̀ fún wa yàtọ̀ sí ọbẹ̀ tó ń lá yẹn tó ń dùn mẹ́rin lẹ́nu yẹn o tó wá ní ọbẹ̀ kí o tiẹ̀ jẹ́ sààrì yẹn o tó wá ní ọbẹ̀ kánú ṣẹ̀rí àtọ́tùgbà tòkè ń ṣe pé ọ̀rọ̀ pé mo kàn jẹ sààrì lásán ó tiẹ̀ tún jẹ sààrì ó tún ládá àwa tá a bá jẹ sààrì a ní ládá ju ẹni tí ò jẹ sààrì lọ ó gba ilé jẹun lóru darí ilé jẹun kò jẹ gàgà ó dẹ̀ ń gbà rẹ̀ àwa tá a jẹun àwa tó ní ládá jù lọ nínú ṣẹ̀rí àṣìlá ẹ̀ mọ́tà níbi sọ̀rọ̀ àníbi tàtà haru ẹ̀yin ọmọlẹ́yìn mi tẹ́ jẹ́ mùsùlùmí ẹ máa jẹ sàárì o fa ìnìyàn fi sàfihàn òde bá rọ̀ ká torí pé àlùbáríkà tó pọ̀ ó wà níbi kẹ́ ẹ máa jẹ sàárì ó wà níbi kíni kẹ́ ẹ máa jẹ sàárì níbi hadith mi hadith amúrú bin ahad àníbi sọ pé fọ́sùlù máa bẹ́yìn na siyamina wa siyami ahlil kitab akilasi sahur àníbi ní ìyàtọ̀ tó wà láàrin ààwẹ̀ àwa mùsùlùmí àti àwọn júù àtàwọn kìrìsìtẹ́nì òun ni jíjẹ sàárì táwọn máa ń jẹ sàárì àwọn ọmọ akẹ́tí ń jẹ́ bẹ́ẹ̀ wọn ti ń jẹ sàárì àfẹ́sí kìrìsìtẹ́nì tó jẹ sàárì yẹ̀wúdí ńkọ́ wọn ti ń jẹ sàárì àwọn ẹlẹ́bọ ńkọ́ wọn ti ń jẹ sàárì àníbi ní fọ́sùlù máa bá iná sí àmìnà wọ̀ sí àmì àhìrì kìtà àyàtọ̀ sí ń bẹ láàrin ààwẹ̀ wa àti àwọn alìlùkìtà òun ni jíjẹ sàárì oríkà ló fi orin tó pọ̀ síbi sàárì gan oríṣi àwẹ̀ ló wá wà àwẹ̀ funfun àwẹ̀ pupa àwẹ̀ dúdú àwẹ̀ biribiri gbogbo àwọn àwẹ̀ ìbíjà ni wọn àdádálẹ̀ náà ètò lẹ́rìí inú sẹ̀ríà òun náà ni àwẹ̀ tá a máa ń gbà yẹn pàṣẹ máa ń gbà náà ní ká jẹ sàárì kí ibi fọ́ kálífàjà rí tó yọ àmọ̀ gbà lọ bẹ́ẹ̀ títí ṣáájú kí títí tó ló fi ṣẹgbẹ́ ni yóò fi wọ̀ tó kí gbogbo akágbìyànjú amójútó ìjẹta rẹ̀ ó pàtàkì gbà ládàá tó pọ̀ wà bẹ́ẹ̀ ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òní sàkírù sàhùr tábà fẹ́ jẹ sàárì Allahu Akbar ká fà sẹ́yìn ká sun wá sálẹ̀ ká tó jẹ àwọn èèyàn ń bẹ wọ́n jẹun ní aago mẹ́ta aago mẹ́ta òru yóò jẹ sàrí yóò ní a ah, aago méjì òun jíjí jẹsà jẹ sàrí jàre kí n lè sùn kò dáa tó àkọ́kọ́ ibi ó lálà sí ayé ẹ̀ ẹlẹ́ẹ̀kejì pé òtún ní pọ̀ kí wàá ní problem tó kó rẹ̀ dé nǹkan tẹ́sí nǹkan wa ni pé ká fa sàrí yẹn wá sísàlẹ̀ in fact kó jẹ́ pé àwa ìjẹ sàrí wa tán báyìí àtàlùfájà rí ń yọ báyìí lọ́jọ́ máa gbára wọn báyìí ó dáa púpọ̀ à ń jẹ tán báyìí òpọ̀ ẹ báyìí lálùfájà rí yọ ẹ wò bó ti súnmọ́ tó òun ló dáa jù òun ló dáa jù lápèjúwe ká lálùfájà rí yọ ní five thirty lápèjúwe ni o kó o máa parí oúnjẹ yẹn ní bíi five twenty ó dáa púpọ̀ jù bó bá pa wálẹ̀ yẹn àǹfààní méjì ló wà mẹ́ ó rí ọbẹ̀ nínú tiẹ̀ gangan pé ebi ò ní dìde pa ẹ̀ ó tún wá rí ọbẹ̀ sẹ̀ríà ó gbàdádà tó pọ̀ ẹ̀wọ̀n dáhùn níbi sọ hadith anas anas sọ pé ó gbọ́ aládùúgbò zayd bin sáàbì ó láwọn níbi sọ pé tasaharna ma'a nabiyyi sallallahu alayhi wa sallam ó ní àwa sàbí ajẹsàrí pẹ̀lú ànábì níjọ́ kan sábàtú ajẹsàrí pẹ̀lú ànábì thumma qama ila salah ànábì ń jẹsàrí tán báyìí ó dẹ̀ dìde láti lọ kírun lọ kí ọ̀run àṣùbà ni sọ̀láàtù ṣùbọ̀ kúlù tàbí ìwà béèrè pé kánbẹ́yìnlẹ̀ àdáyé wọ̀sàhù ìṣẹ́jú mélòó ló wà láàrin ìgbà táwọn ẹbí jẹ tààrí yẹn tán àti ìgbà tí ànábì ti di láti lọ kírun kí ni sábà tó wà láàrin ẹ̀ ọ̀ọ́lá kọ́dírù kọ̀mùsínà àyà tàbí ìyẹn wá sọ yìí kò lè ju kẹ́tẹ́yìn ó fi ka sixty lọ nínú kura láyìn gbà téèyàn jẹun tán sí ìgbà wo tí alùpàjáre fẹ́ yọ tá a fẹ́ lọ kí ṣubú yìí hàn táìmù ìgbà tó jẹun tán yẹn sí ìgbà tá alùpàjáre yóò yọ yẹn àwọn tàbí sọ pé àsìkò tó wà láàárín yẹn kò ju ọ́dírù kọ̀mìtì náà ayà lọ òdi wọn gẹ́gẹ́ yóò fi ka fifty pàṣẹ nínú kùrán. ta ló máa ń dáadáa bíbá ẹ bá máa ń ka kùrán dáadáa how many minutes ni ẹ ti lè ka fifty pàṣẹ ó yá jù èdè kò ń yára gbúrúgbúrú gbúrúgbúrú láì fẹ́ ní ti jára dì í náà ti lè máa ka Kùránì bá àwọn èèyàn máa ń ka ìkàwùkà láyé à tí n bá rí ẹlòmíì nù Ramadan báyìí tí máa ń ka Kùránì bá àgbà kò ní ká o kí ló lè tó bá yẹn ọwọ́ gan ẹlòmíì ò máa lò ọwọ́ yá ju mọ́tò lọ ni o tẹ́lẹ̀ mi bá gbé Kùránì rẹ ọwọ́ ni àbá bọ́wọ́ ẹ bá ti yá sí ẹ náà Kùránì yá sí ah, kí ló dé <laughs> olùfẹ́ parí tẹ́ǹkù ọkùnrin ni ọ̀gẹ́ ti dandan náà alórẹ́ńtẹ́ tó bá parí tẹ́ǹkùrán tó bá parí ẹ̀ tó gbalada ẹ̀yọ̀kan kọ́ kó fẹ́ kí wọ́n fara balẹ̀ pé ẹ̀yọ̀kan ló parí ibi mẹ́ta ló fẹ́ parí ni kò rẹ̀ gbalada tó pọ̀ tí kò wá pè rẹ̀ kó wá parí ẹ̀ mo ti parí ẹ̀yọ̀kan ọ̀yà mo ti parí kùrán méjì mélòó ló ti parí mẹ́ta márùn-ún èyí twenty kí ló lè tó wà tó bá parí kùrán twenty tó ti gbalada one kí ni géèjì mo màmá ń rí àwọn ìyànú ọmọ náà ọwọ́ ni àbá rárá o báyẹn kọ́ o báyẹn kọ́ o a lè torí pé a fẹ́ jẹ màálù ká máa pe màálù ń bọ̀ dá o torí pé o fẹ́ gbaládá tó pọ̀ o wá ń da Kùránì alọ́ ni wàrọ́ tìlí Kùránì lọ́wọ́ tìlà tó mọ̀ ká dáadáa ni lóòótọ́ o lè yára ọ̀tọ̀ ajẹ́ kí àwọn aráàfin yẹn kó máa jáde kó máa ṣe dáadáa tòdé yẹn bá fẹ́ ka fifty pages sínú Quran how many minutes ló lè gbà yẹn o yára jù o dẹ̀ slow jù gèdè bó wa tó slow nọ́mà ó ń kà lọ how many minutes o lè ju ten minutes náà lọ àwọn ẹni yẹn slow yá fifteen minutes o lè jù báyìí ẹni tó ti mọ Quran kà mọ̀ sọ̀rọ̀ gèdè ẹni tí ẹsẹ̀ ń tàtà tà o ẹni tó ti mọ Quran kà normally kò yára jù kò dẹ̀ slow jù ó wà níwọ̀ntúnwọ̀nsì between ten fifteen minutes ó túmọ̀ sí pé a pàtà àríwá wá sísàlẹ̀ gan-an àwọn tí mo ń jẹun láago méjì láago mẹ́ta láago mẹ́rin ah mi ò rí tẹ́ sí rí o mi ò rí tẹ́ sí rí o tó ká gbìyànjú ká pàtà àríwá wá sísàlẹ̀ eléyìí máa gbé wa gan ànábì wa sallallahu alaihi wa alihi wa sallam ó ní ìdá àdànà ibnu ummi maktum tí abdullahi ibnu ummi maktum tó bá ti pẹ̀rùn fọkúlù wọ̀ṣọ́rọ̀bù ẹ máa jẹun lọ ẹ máa mú lọ nínú Ramadan tí Abdullahi ibn Ummi Maktum tó bá ti pẹ̀rùn ibn Ummi Maktum tó bá ti pẹ̀rùn ẹ máa ti kíni ẹ máa jẹun lọ. fàyídà àdàna Bilal tòmọ́ tó bá pẹ́ Bilal bá ti pẹ̀rùn tiẹ̀ fàlàtà kùlù wàlàtà ṣẹ̀rọ̀bù ẹ má jẹun ẹ má mú nǹkan ló fà já lílo hadisi ká ló fáwọn bàbá tí ń pè wọn lọ́dọ̀ wa mi báyìí wàá jẹjẹ kújẹ ní Ramadan gbogbo àwọn bàbá tí ń pèrún ní ọ̀pọ̀lọpọ̀ wọn àmàsìkò rùn wọ́n kàn ń pèrún ni wọn àmàsìkò àwọn kàn ń pèrún tí wọ́n bó ṣe wù wọ́n èyí tó wáyé pé fáìfù ni máa ń pèrún àkọ́kọ́ láti ọjọ́ tán ti bí wa fáìfù náà ní ń pèrún tuntun lọ́ọ̀hún akábàtọ̀ bó láwa ṣe ṣé èyí tó wá tó láago márùn-ún nìsín táwa ní jẹun àárín mu àwọn ọmọ jẹun láàrin dá lóhùn nọ́ọ̀mà nínú mọ́sálásí bá a ti máa ń yan ìmáà bẹ́ẹ̀ ni láti gbọ́dọ̀ yan mọ́ kí ni mo sọ bá a ti máa ń yan imam bẹ́ẹ̀ láti yan muazzin àwọn méjì ló ní oyè nínú mọ́sálásí nù sẹ̀ríà àwọn méjì ló lóye imam ní oyè muazzin náà lóye muazzin lẹ́sìn ó máa pèrún a máa ń yàn wọn rẹ̀ tá a bá fẹ́ yan muazzin yẹn ó gbọ́dọ̀ jẹ́ tó má ti kọ̀ọ̀rùn ó gbọ́dọ̀ jẹ́ sọ̀tì ẹ̀yin tó ní ohun. but alhamdulillah àti láwọn mọ̀kàbẹ̀rọ̀ ti sọ̀rọ̀ bí ya àti láwọn máìkì táwọn ló dàbí ń tó máa tó máa gbé ohun sókè sí sọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ máa sìkò oorun sọ́yìn pé mọ́sáàsì tó ti máa sìkò oorun ni tí muhadinu bá pè irun àkọ́kọ́ ẹ jẹun lọ torí pé yóò pè àkọ́kọ́ fún ṣubú yìí ní ìgbà tá yóò pè wọn tòtí yẹn bá fi lè gbọ́ ìran ẹlẹ́ẹ̀kejì yẹn òun sọ fún wa pé kí ló ṣẹlẹ̀ o fájìrì ti yọ á sọ̀kò oúnjẹ yẹn lànà bí sọ pé tí Abdullahi ibn Ummi Maktum bá pè wọn ẹ má jẹ́ kó dì sọ fún yín ẹ máa jẹun lọ ẹ máa mú lọ ṣùgbọ́n tí bíi láti bá lọ pè wọn ti tiẹ̀ ńkọ́ ẹ má jẹun ẹ má mú mọ́ torí pé àsìkò tá àgbájá rí ti yọ ni so àwọn mọ́sáàsì wa ń sìn kíní yìí ò ṣe fọ́ọ̀lù pẹ̀lú wọn torí pé wọ́n ń pè wọn sí wọn láàyè màsìkò ọ̀run tọ́wọ́n fẹ́ pa á sí wọ́n kàn ń pè nígbà tó wọ̀n náà èmi ń pè á sí ní three thirty èmi ń pè ní fifteen to four àsìkò tá a tẹ̀ wá yín sí gbogbo àsìkò yìí àsìkò ò tí wọlé tó ó ṣòro láti fọ́lò ìrun táwọn ń pè tó àwọn mọ́sálásí yẹn ẹ̀yẹn imam tó mọ kóráǹkà tó dẹ̀ mọ ìdájọ́ ìrun tó fẹ́ kí ẹ̀yẹn muhadin tẹ́ǹpé ńlá dání ẹni tí ó máa pè irun tó ní ohun tó dẹ̀ jẹ́ ẹni tó máa àsìkò irun oníkẹyìn àti mọ́sáàsì alákòjọ kó gbà ń jọ sí fún wa o ó di méjì báyìí nínú nǹkan pàtàkì tí a tún lè ṣe tó jẹ́ kí ààrẹ wa kó ṣe dáadáa kó rú gọ́gọ́ ó ní tààdílù lè lọ tàbá fẹ́ sínú lálẹ́ káìsì sínú ọpọ́sìtì tàkọ́kọ́ ni tàbá fẹ́ jẹ sàrí ńkọ́ á lọ́ra jẹ́ ìdàkejì ẹni tábà fẹ́ sínú tábà fẹ́ sínú ńkọ́ á tètè sínú ẹni ṣẹlẹ̀ à ń pè ní tàdílù lè tọ̀ àtẹ̀tẹ̀ máa sínú nígbà wo kété òun bá ti lè ń wọ̀ báyìí láì ti sínú kò ní ìdí ká máa fi lọ́ra ká máa fi lọ́ra ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí àbáwọn èèyàn wọ́n máa ń retí kí òkùnkùn kó sẹ́yọ ṣáájú káwọn tó sùn bá bá mi tèkì òkùnkùn lálẹ́ kò ní ìkankan ṣe pẹ̀lú òòrùn tó wọ̀ ìgbà tí ìṣẹ̀yà aláàbọ̀ wa lọ́rọ̀ ní pété abáfẹ́ sínú lálẹ́ tí ló ní ká dúró dí gbòròbù sàm òrùn wọ̀ òrùn wọ̀ báyìí dé súnà níbi ní káyìí ti sínú a máa fi palẹ̀ ẹ má máa retí pé òkùnkùn òdì kan kò sí kàtó káà pẹ̀lú òkùnkùn òkùnkùn ní kankan ti pẹ̀lú ẹnu tá sí ní tó kàn wá ní pé tóòrùn ti wọ̀ dé òtù wọ̀ ibi tóòrùn ti máa ń wọ̀ òun ni ẹ̀yìn ibi tá a máa ń dojúkọ kírun ibi tá a ń dojúkọ ni ibi ìbàlẹ̀ ti wọ̀ ọ́ ètè bíi ìdí ìbàlẹ̀ ti wò ó yóò ti kọ́kọ́ sarajọ tó rẹ́ẹ̀dì tó dàbí bọ́ọ̀lù báyìí ẹ wàá máa retí kó wọlé tó bá ti lè wọlé ẹnìkan kó sinú alàtúl ṣèkèwé tó ló da nínú súnmọ́ tó bá fẹ́ kí àwọ̀ ẹ ní ládàáda tètè máa sinú ọ̀ ìgbà wo ló sì immediately tí òun bá dé kíni o tó bá ti wọ̀ àníbi ní láyọ̀ sáà lùnà ìkọyè àwọn ìjọ mi àwọn èèyàn mùsùlùmí wọn à ní yẹ wọn à ní kó tí wọn máa wà lórí dáadáa máa àjìjà lórí tètè lókùrú ìgbà tí wọn bá ti ń kánjú sínú ẹlòmíì báyìí òòrùn ti wọ̀ tí ní sínú ló kọ máa rìn kí iná sínú tó sì kó wá nǹkan kan kó fi bírèkì àwọ̀ yẹn kó tẹ kọ́kọ́ sínú náà tó ó máa ń fa kíládé yẹn pọ̀ dáadáa lùkà dìlé ìsinmi lọ tààrí láti kínni láti lè ṣùgbọ́n ìsinmi ń tẹ àá tètè ní ìgbà tí òòrùn bá ti wọ̀. nínú kan mìíràn tó pàtàkì eléyìí náà dáa fún ìlera wa fún ẹ̀sì wa gangan ẹ̀sì wa tàbá fẹ́ kínú ọlọ́hàbọ̀ ìsìnkú sílẹ̀ lónìí wọn ṣe. àwọn tá a ti ń gbàwé látàárọ̀ tá a ti ń gbàwé látàárọ̀ kòlúwù ikùn wa yẹn kò sí oúnjẹ mẹ́rọ̀. nínú ẹ̀kọ́ tá nàbí kọ́ wa onípẹ́tà ìgbà tó fẹ́ sínú yẹn o gbọ́dọ̀ wà very careful kí ni nǹkan àkọ́kọ́ tó fẹ́ dà sínú okùn yẹn tó fẹ́ dà sínú okùn yẹn torí pé alákọ̀ọ́kọ́ ni pé níta ìgbà tá a fẹ́ sínú yẹn ara wa ó ti gbẹ ó ti wà di hydrated nígbà yẹn ara yẹn ti gbẹ ẹlòmíì wa lọ mú àwọn sódà àwọn àwọn kìnìtẹ̀ mú káàkiri coca-cola eh, fanta tútù bí wèrè chai yóò á ti yóò ní ha ah, látàárọ̀ yóò á mú fanta yóò kọ́ sí báyìí náà yẹn ó kọ́ ru dànù bí ẹ mú yóò á da sí àwùjọbìlà ó ń tèrè wà láì ẹlòmíì ti ní diabetes ẹlòmíì ti ní oríṣiríṣi àìsàn látara nǹkan yẹn àmì kìkọ́ alẹ́ kọ́ tó pọ̀ bẹ́ẹ̀ kò dáa kí èèyàn sọdún gàba yẹn sínú empty stomach ẹlòmíì wà fẹ́ sínú lálẹ́ yóò kọ́ lọ́ra kó kìnnà yóò àtútù yóò àdáṣe gọ́gọ́gọ́gọ́ tí wàá tó wàá fẹ́ mú náà yóò kàn dábẹ́ náà ní o yóò àrànjú ikú àlérí ikú wèrè eléyìí kò bá ẹni yẹn ò lè wà ẹ́dì báyẹn kò lè lálàáfíà nínú àgọ́ ara kódà tó bá ti báyẹn náà ti bá ń ṣe léra This million Irish of Irish Irish of trade. Ẹni ẹgan lè ní blood sugar. That's why níbi àdìs ànábi ìfọwọ́ ẹ̀ mú bánabi ṣe máa ń sìnrùn ni ó ṣe máa ń sìnrùn níbi àdìs ànás. Ó ní káàní Rasulullah sallallahu alaihi wa sallam. Ó ní ànábi wa Muhammad sallallahu alaihi wa sallam yóò fìrò ọ̀bìlà yìí pẹ̀lú. Ẹ Ó ní káàní bí fẹ́ ṣe rùn. máa ń mú dàbínú tútù. Ẹ ọ̀tọ̀ ní èyí tá a máa ń jẹ tó gbẹ yẹn àwọn kan wà báyìí tó máa ń brown dáadáa báyìí tán ẹ sì máa wọn ló dáa jù àfà ẹ̀yìn bá rí mo làlẹ́ máa fi ṣe fruit làlẹ́ bí òbí ṣe déètì yẹn lóbi ṣe á òwúlò fara gan torí pé nǹkan tí ìṣe ń fẹ́ ni pé ẹ kọ́kọ́ jẹ nǹkan kan bíi fruit pàápàá jùlọ àwọn fruit tí ò ní ṣúgà jù bí àwọn kùkúmbà yẹn bí àwọn déètì yẹn náà àwọn dàbínù yẹn bí àwọn avocado fruit yẹn ẹ̀kọ́ jẹ wọn náà kìí ṣe kó wà lọ gbé sódà ó wà gbé mìíràn tútù ó kàn ń bá yá rẹ jẹ́ nígbà yẹn àná ti sọ pé sáà níbi wá fẹ́ sínú yóò kọ́ wá dàbínù tútù yẹn tí ó gbẹ yẹn ni ó lò àná ti wá nípa yín lamusakunrù tọ́ba fàálà tamarọ̀ ẹ̀ wọ́n láti bí òbá wa rí àwọn dàbí nù tó máa ń brown tó rọ̀ yẹn tí òbá wa rí yóò wá lo tamarot yóò wá lo àwọn dàbí nù tá à ń jẹ tó kọ́mọ yẹn àwọn dàbí nù tó gbẹ yẹn yóò àjẹ yóò fi sínú ṣáájú kó tó lọ kírun ni o tí òbá wa rí fàáyín lámùsàkùn tí òbá tó wá rí iná kí ni ó ṣe hasa àtàwáàtì mìíràn mílẹ̀ mìíràn yóò àsìkò omi yóò mú bẹ́ẹ̀ omi wà sí ìbomi ẹni ètò kó wà gbómi báyìí ah àti tinú wà gbé omi odidi bọ́tù kan gbọ̀rọ̀gbọ̀rọ̀gbọ̀ lọ́kọ̀ náà ọ̀nà ọ̀kú náà ṣe gbọ̀rọ̀gbọ̀rọ̀gbọ̀rọ̀ o lè pẹ́ kó o lè pẹ́ gbé àìsàn báyẹn. so téèyàn bá fẹ́ mu omi téèyàn bá fẹ́ tinú wà á máa sípò ẹni má jẹ́ kí má jẹun gẹ́gẹ́ bíi pé gbígbó gbígbé yẹn torí bí àwẹ̀ tá à ń gbà yẹn orí ńlá ló fẹ́ ṣe fún wa yàtọ̀ sí orí ẹ̀sìn ó tó wá fẹ́ ṣe orí fún ẹ̀sìn wa náà fún ìlera wa ẹlòmíì ti ní àwọn páàkì tó ti tọ̀ sínú ara rẹ̀ tó pọ̀ gan tí ò wúlò táìmù kà tó ń gbà àwẹ̀ yẹn ara rẹ̀ ó máa lo páàkì yẹn ó máa lò fún nǹkan tó dáa tó yẹ kí àwọn kan náà ló tún ṣe àbúwá mú omi wa ń da ó ṣòro gan fún ìlera tó bá fẹ́ mú omi kó o tó lọ kírun ẹ wá èso láti jẹ èso díẹ̀ ẹ sì pò omi díẹ̀ ó jẹ́ bíi sípì méjì díẹ̀ díẹ̀ náà Yorùbá ń pè ní gẹ̀ẹ́ gẹ̀ẹ́ kan gẹ̀ẹ́ méjì wàá lọ kírun tó bá wá jẹ ẹ̀ẹ́n bá wá jẹ tó fẹ́ jẹ ó jẹ tó fẹ́ jẹ náà gbọ́dọ̀ gbìyànjú láti wo oúnjẹ tó fẹ́ jẹ tó bá níbi wa Muhammad sallallahu alaihi wa sallam ní ti máa ń ṣe nù. tó gba àwọn ilé ìdájọ́ wa sọ lónìí ní ìsìn bá fi jẹun ní gbogbo ẹ̀ làwọn ìdí pa wa gbogbo ẹ̀ làwọn ìdí kọ́ wa sallallahu alaihi wa sallam ó kọ́ wa ní ètò ayé ó tó wá kọ́ wa ní ètò ẹ̀ kálọ̀ kójọ kó wa ní ìṣàlẹ̀ fún ìkẹ́ àdìjọ fún àdìjọ wa Muhammad náà sallallahu alaihi wa sallam pẹ̀lú ìdí àwọn ẹ̀kọ́ ìrẹ̀kakọ nínú ẹ̀kọ́ tó pàtàkì tàbá fẹ́ sínú kámi tó bá ti bísí nìlá àti kẹ́ni àwọn afáà sọ igi ló fà níṣẹ́ yàtọ̀ pé káti bísí nìlá wọ́n nítorí pé àwọn èso àwọn oúnjẹ tá a fẹ́ jẹ ta ló fún wa hàn àlọ́ ó wá dá púpọ̀ jù ó jẹ́ pé oúnjẹ aláwọ̀ tá a fẹ́ jẹ náà orúkọ rẹ̀ ní káti bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wa bàbá kàdé gbé oúnjẹ báyìí ó kà máa jẹ lọ òbí ṣe bísí àti pé kátó bísíǹlá kátó jẹ nǹkan àti kátó mú nǹkan tàbá fẹ́ jẹ ní ìṣẹ̀lẹ̀ àlọ́sùn láti sàárà. náà ètò kẹ́yìn bẹ́ẹ̀ láti dúró láti dúró bá fẹ́ kí àwẹ̀ kóru gọ́gọ́ kó ṣe dáadáa má gbà nínú Ramadan wọ́n bú yàn má tẹ ìbú padà kódà kan bá bú ọ má dà padà má yìí ní ṣé ti gbà má bẹ̀rẹ̀ ìgbà kí ni ilé gba èyí adóso àfáà ní ṣùgbọ́n àfáà ti ní báyìí ó bá gbé láwà ní oṣù kalẹ̀ kí ló lè tó bá wọn. a ànábì kan sọ pé kéèyàn máa ń gbẹ kéèyàn máa ń gbẹ kò jẹ nínú Ramadan nínú àwẹ̀ ládàrí ó máa rí jùsì báyẹn ládàrí ó máa rí jùsì. ànábì sọ pé ìdàgá àná yóò mú sọ́wọ́ ní àhàdékọ́m tó bá ti di àsìkò tẹ́ ń gbà wẹ̀ wàlà yàrá wàlà yàtúkọ̀ wàlà yẹ wọ́n wùwà tọ́ọ̀gì wọ́n wùwà ìmọ̀kan fàyínṣà àtàmọ̀gọ́wọ́ àhàdùn fàyínṣà àtàmọ̀wọ́ àhàdùn lẹ́nìkan bá ti wàá bú ọ <clears throat> àbúwà ìmọ̀kan àwòkọ́ tálà ò àbólóhùn fẹ́ bọ̀ ọjà nínú Ramadan ọ̀lẹ́yẹ̀kọ́ inni sahimun inni sahimun inni sahimun àníbi sọ fún ẹnìyẹn pé òun gbààwẹ̀ o òun gbààwẹ̀ o òun gbààwẹ̀ o wọ́n jẹ́ kó fi tiẹ̀ kó báyìí wọn náà wà bẹ́ẹ̀ ní ọmọdé àdúgbò ẹ̀ wá ń rán ìtàn ẹ̀ wá ń dìde ẹ̀ wá ń bọ̀ ẹ̀ wá lọ wá kíni wà kọ́ ni wọ́n ń blow one seven die nínú ọmọdé náà òun mú ládà rẹ ládà àwẹ̀ rẹ òun jẹ mọ́sá ìrẹ́jẹ fífi ẹ̀jẹ̀ sọ àwọn kan yìí ó pàtàkì fún wa láti gbé kábójútó nínú rọmọdán àbí Allah subhanahu wa ta'ala kújọ kó fún wa ní àwẹ̀ rọmọdán náà kó fún wa gbà ní ìrọ̀rùn o kó dẹ̀ gbà ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa ó dàmú kó jọ ògùn tí ba àwẹ̀ náà jẹ́ àbí tí ó dín ládàá wa kù lọ́jọ́ tí ó ṣẹlẹ̀ sí wa o wàá fún wa ní àlàáfíà ara àríṣèké ẹ̀mí gúngùn Islam lórí súnà ànábi láti gba àwẹ̀ náà àti ìdùnnú lákòókò fún ẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa o gbogbo àwọn tí wọ́n ti rí nǹkan pèsè kalẹ̀ pé ọ̀gbọ́ láti gba àwẹ̀ yìí lálọ́ tí táwọn ṣe wọ́n jẹ́ kí aburú wọ́n jẹ́ kó fẹ́ ẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan gbogbo àwọn náà táwọn òkè hàn èyí máa ń bọ̀ àwọn rí tá àwọn sì ní táàmù ṣe gàrí náà láàmú bẹ́ẹ̀ àbí Allah Ta'ala òun ni àròjàn ọlọ́ba tí wọ́n pèsè fún ẹrú dákúrèsì lẹ́nu kọ̀ọ̀kan wa òṣù tí wàá kọ̀ wá pẹ̀lú wa wa fi ogún ní pèsè láàmú wa gbogbo àwọn tó wá wà ní ìgbìlá ìsàn láwọn náà ò gbá ah, wọn ò mọ̀ gbàgbé lọ́dún tó lọ inú àìsàn náà lòun náà tó wá wà tó ò tún ní gbàgbé lọ́dún yìí dákùn ìwọ̀nba àtìkò tó kú iná balẹ̀ fún ọ lálàáfíà balẹ̀ pé wọn dìde ilé ara wọn náà wà ní ọsibítù náà wà ní bá ní kí wọ́n ti àlàáfíà sí wọn. àwa náà táwa wà ní gbogbo láì sábà yìí wọ́n fàìsàn sí wa o ìbánumọ̀ àbójú sí wa ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبيل واحد. نعم. Naam. Wọ́n tẹ̀ máa fẹ́ ṣe àdúrà ní orí irun. Ṣé a lè ṣe ní èdè mi? Rárá. Rárá. A lè ṣe ní èdè mi yàtọ̀ sí lárúbáwá tó bá ti lórí irun bọ̀tá àbá sí lórí irun èdè tó bá wù wá láti lè ṣàdúrà kò sí èdè tí a lówó sọ english ló fẹ́ fi ṣe ni kò sí bọ́ haúsá ni yorùbá ni ibo ni tápà ni wàhálà ló kọ́ ẹ̀ sí kò sí bọ́ àmọ́ tá a bá wà lórí irun nǹkan tí sẹ́yà lábọ̀ wá lọ́rùn mẹ́ni awọ́lé sọ̀lá ìlà àpèrè àtẹ́báwò láti bẹ̀rẹ̀ ẹ̀rùn tó pẹ̀ ẹ̀rí kò sí èdè nífẹ̀ẹ́ sí èdè nífẹ̀ẹ́ sẹ́yà ọ̀dẹ̀ gbà wá láyè kòkó tí kò gbà wá láyè ká sọ̀rọ̀ mbẹ́ tòtò bá ń sọ Yorùbá àbó ń sọ Haúsá àbó ń sọ Ìgbò àbó ń sọ English ó ti ń sọ̀rọ̀ lórí ìrùn ó ti ń sọ̀rọ̀ lórí ìrùn òṣèré òye tó wà rọ́ọ̀jì tó tẹ̀sùn náà táwọn afá sọ òṣìṣẹ́ táwọn fẹ́ ṣàdúrà ó yí sí gan àwọn àdúrà ànábì ìtànàbì ṣe pọ̀ gan hambẹ̀ náà tí wọn náà máa fi jẹun wẹ́rẹ́wẹ́rẹ́ lórí ìrùn tó bá wà ní orúkọ ẹ̀yìn ní sùjúd ní foríkalẹ̀ tàbí lẹ́yìn àtàyà ọ̀nà méjì dájú ọ̀nà méjìlá ti lè gbàdúrà lórí ẹ̀ tàbá parí àtàyà kan tá a parí tàṣáhùd tẹ̀ǹkì látàyà kò sí kẹ́tí jàtàyà o tàṣáhùd ṣùgbọ́n mo pè látàyà nítorí táwọn èèyàn mọ̀ tàṣáhùd ló wà kò lẹ́ǹkì látàyà ẹ bá ti parí ẹ̀ tán ẹ lè gbàdúrà nínú àwọn àdúrà dání bíi ti ṣe tó jẹ́ lọ́sọ́wà ẹ lè ha sórí kẹ́ ẹ máa ṣe tó bá ti bá nǹkan ti ṣe yín lẹ́yìn náà bá dẹ̀ gbọ́ lárúbáwá náà ẹ lè ṣe àdúrà dẹ́fẹ́ ṣe náà lárúbáwá ìfọ́kẹ́ tó sára ọ̀nà kejì dábàá forí kanlẹ̀ ẹni ìforí kanlẹ̀ lórí irun àlèsàdúrà bẹ́ẹ̀ bàbá wa sí lórí irun o lè hàn kankan lábáwá o tiẹ̀ gbọ́ lábáwá o tiẹ̀ mọ̀ kankan ẹ́ẹ́ máa ṣàdúrà láwọn àyè míì tó bá kírun tán tó padà zikiri ẹ̀ tán àǹfààní wà láti ṣàdúrà ní ẹni ìdí tó bá wù ọ́ ó wà nínú ṣọ́ọ̀bù rẹ àǹfààní wà láti ṣàdúrà ó wà nínú mọ́tò àǹfààní wà láti ṣàdúrà ó wà lórí ibùsùn rẹ àǹfààní wà láti ṣàdúrà ní èyíkéyìí èdè kò sí kankan tí a lọ sùn àwọn ọ̀tá ògbọ́ torí pọ̀ náà ló dá gbogbo èdè yẹn òun náà sì gbogbo èdè náà náà wáyà. wọ́n dé ìbá fẹ́ pé irun abẹ́ pé irun ṣé dandan ní ká kọjú kébìlà lè ṣe dandan ṣùgbọ́n ló dáa jù náà torí pé kébìlà yẹn ò ní ibi lójúkọ àwa mùsùlùmí láti ọ̀nà tábà fẹ́ sin òkú wa náà ní tó dáa náà ní ká dojú ẹ̀kọ́ kébìlà tábà fẹ́ sùn náà ní tó dáa jù náà ní kọjú sí kébìlà tàbá fẹ́ kírun náà ibo la kọjú sí kébìlà ọ̀pọ̀lọpọ̀ àwọn kan táwa mùsùlùmí ṣe kébìlà náà làwọn dojúkọ sílẹ̀ tàbá fẹ́ pèrún náà ká dojúkọ kébìlà bọ̀kọ̀ wá tún ọ̀sẹ̀ ni yorùbá dojúkọ kébìlà tó kò ní ìrìn àjò ara. wọ́n lè wo lówó tó tẹ̀sán jù táwa fẹ́ ka kùnóòtù lórí ìrun táwa fẹ́ ka wàhálì kùnóòtù lórí débi fọ́ tó lọ ni làákà àti kábàtà àti kásúrọ̀ débi fọ́ ká tó lọ ni àfi ńgbàdá bá rúkú ọ̀tà nàám èyí tẹ̀sán jù pé káka áfítà rúkú àti máa rúkú táwa rúkú yẹn àwọn padà àìsàn last one but not the time is lọ na. àdúrà tí yẹn máa ń ṣe dáhàbà gbọ́mọ̀ wò wà dálẹ̀ tó lọ́rọ́ wà sábà tẹ̀lé ajúrú insha Allah. ó yẹ pé hadith yẹn oníkelẹ̀ oníkelẹ̀ àwọn afa pé hadith yẹn weak hadith èyí ṣe àdìsù lẹ́sẹ̀ẹ́sẹ̀ àwọn míì dé hasana rẹ̀ àwọn míì ṣe tàṣínú ẹ̀ pé alimanijẹ wà á lè mú yín èyí òrùjú ní kó tá a ṣe bísímìlá òrùjú á ti kíni bísímìlá sọ̀rọ̀ bá gbà pé hadisi yẹn òun lè lò lọ́dọ̀ ilé èlò náà tipẹ́tipẹ́ èlò gbogbo mo rí pé hadisi yóò lálàáfíà sọ̀rọ̀ tó wá gbà pé ó lálàáfíà lọ́dọ̀ òun tó wá fẹ́ lò ní tó pàtàkì pé ìgbà wo òbí fọ́ọ̀ká tó jẹun ìkọ́ ọ̀ka tó kí ni àlòjẹ o. sọlẹ́mì máa ń sọ pé dáhàbà sọmọ o wàtálà tìlù òró wàtálà tìlù àjọ ìṣà àṣà àdúrà tá a fẹ́ ṣe bí kọ́ọ̀ nínú àmì nígbà tẹ́ bá jẹun tán nígbà tẹ́ bá jẹun tán tí wàá ní pọ́pọ́sì àdúrà tẹ́ bá ń ṣe nígbà tẹ́ bá fẹ́ ṣe bísímìláì náà ní tó a fẹ́ jẹun sìn dáhàbà sọmọ o àwọn ìsàn tó wà wa àwọn náà ti dàgbà kò níbi ibi tó ti pa wọn wọ́sábàtàlẹ̀ ajúrú insha allah ẹ̀sán wa dẹ̀ ti dúró fún wa tó dábà sọ tán ẹ̀sán bá bẹ́ẹ̀ sọ àwọn àjẹta fẹ́ olówà ọlọ́wà àlọ́ ẹ̀já dúró báyìí tó bá di ìgbà míì á tẹ̀síwájú subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa wa barakatuh gbogbo mùsùlùmí òdodo lọ́kùnrin lóbìnrin níbi táyé dé dúró ká má kọ́ ọmọ lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sẹ̀ wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàtọ́ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ẹgbẹ́kẹ́ kẹ́gbẹ́ ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà kànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni abdul quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́. tàgbàtọ̀ dọ́tọ̀ kùnrin obìnrin ló wà fún níbẹ̀ o. number seven ògúndàrẹ́ láòyè road five mọ́ṣúfàlà yànnà bíkẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. tẹlifon zero zero eight five two three seven 7577 whatsapp number 081 1063 9368 ǹdẹ́ on mẹ́.